ọmọ márùn ni mo bí kó tó kó òun nìkan ó ní mo ṣe wá wò wípé kí n béèrè ọjọ́ ọ̀lẹ́ bó ṣe máa rí bóyá ọjọ́ ọ̀lẹ́ ó máa dùn ó máa lárin tó máa rọ̀ mí lọ́rùn tèmi náà máa fẹ̀yìntì tí máa jẹ́ wọn mọ́ tóun náà máa lògbé sí ayọ̀ fún ọjọ́ ọ̀la ẹ̀ problem èmi kì í ṣe oníṣègùn bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rọ kí n ṣàdáhùn ṣe iná rí mi máa ń rí bí n bá ti wo ṣàkún èèyàn báyìí mo ti mọ wọn máa dà á fi ń rẹ̀kùn mi nípa ọjọ́ ọ̀la ọmọdé àmọ́. àmọ́ kí ni màmá. rábìnrin ẹjọ́ rẹ̀ yìí ń pọ̀ jù ah, ó ti ń ròyìn lẹ́jọ́ jù ọmọdé yìí ẹ wo bóyá kẹ padà wá. ẹ jọ ma ẹ jọ torí Ọlọ́run. ojú náà rẹ̀ ń rojú sọ̀rọ̀ ni. ẹ ṣe ma ẹ ṣe. Mm, bẹ́ẹ̀ gan ẹ ṣe ma ẹ ṣe ma ẹ ṣe ẹ ṣe ẹ rọra ma ẹ ṣe. arábìnrin ó dàbí ẹni kó ọ̀rọ̀ mi lóye ká ẹ lọ́rọ̀. bẹ́ẹ̀ ni ma. lórí mọ́ ọdún yẹn mi wò yìí.

látara rẹ ń ro ó ti máa làlùyọ torí ọlá àtọlà máa wà lára ọkọ rẹ̀ yìí máa ràn ọmọdé yìí ẹ ríbi ọláyẹn bá wá dún dídí wọn wá kiri ara owó tó yìnbọn máa wà torí ó kíkiri àkànjá yá ká ọjọ́run kódà agbẹ́dẹ̀dẹ̀dì lẹ́yìn agbẹ́gà débi pé orúkọ rẹ̀ nìkan tó náà máa máa gbọ́. Ah, ẹ jọ máa.

bí orí pàgbàlagbà rò mí n kò dẹ̀ nìgbọ́n jánu ya fi ń rojọ́ ẹ̀yìn mọ́dé. mo bá dẹ̀ di ọjọ́ ọjọ́ mi yọ. ẹ rà mọ eh, eh. ẹ rà mọ ẹ rà mọ rọra pẹ̀lú. ẹ pẹ̀lẹ́ mọ pẹ̀lẹ́ rọra màmá. ẹ ṣe mọ. Mami. Mami. Don't you ever, don't you ever trust them. Ojoro, ojoro lọ́wọ́ lọ́wọ́, no one, dunnú, orí mama, mama yọ láyọ̀ mama, ọ̀run ṣì ń bọ̀. Sori tó ṣọba ti dá. Mami, ẹ jóná, ẹ ṣàkíyèsí wípé nígbà táwọn akọjá láìpẹ́ àwọn ọlọ́kadà wọ́n pọ̀ tó dúró síbí báyìí bẹ́ẹ̀ lára àwọn èèyàn tó ń lọ tó ń bọ̀ ní ìsìn tá a máa fi padà gbogbo ẹ̀ ti dá ṣé kìí ṣe pé nǹkan kan ń ṣẹlẹ̀. ó yẹ mí náà lẹ́nu tí gbogbo ẹ̀ dá báyìí ọlọ́kadà wà ń bí lóòótọ́ àmọ́ ó ṣeé ṣe bóyá ní lọ́jọ́ ọjà wọn. màámi ọjọ́ ọjà ní gbogbo ẹ̀ wá dá ẹ̀rù ń bà mí màámi ẹ̀rù ń bà mí. Ah, bọ́jà bá ṣàwà kò sí ní tó fẹ́ ṣe wọ́n máa lọ ọjà náà ni ẹ̀rù ń bè mí náà ṣùgbọ́n kí la fẹ́ ṣe báyìí. màmí mọ nǹkan tó ṣẹlẹ̀ bí gbogbo ẹ ti ṣe rí bó ṣe rí ẹ̀wù tí ń bè mí ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ bí a máa rà kalẹ̀. fáfífi la péré ẹ kó lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o oh, mo ní ṣe rẹ. tó bá fẹ́ dàgbà kì í gbarúgbó. ọ̀rọ̀ ọ̀rọ̀ ló bí oòdùà. Àwò dàda sòrò. Àwò dàda sòrò. Ìrọ̀rọ̀ kì í rojú pé wá. Àwò dàda sòrò. Ẹ lé ilẹ̀kẹ̀. Ìrójú àti tọkọ. Ìrẹ́ àfọ̀mọ́ kì í rojú àti tẹ gbogbo wọlé ọbọrẹka ọbọrẹka ọ̀bọ̀rọ̀gà kíbi ó yẹ lórí ìwọ ọ̀bọ̀rọ̀gà. ààrẹ àwò dàda ń ṣòro. mo sọ pé láti rẹ̀ pẹ̀lú ń bà ní. dàjà ṣòro a ó dàjà ṣòro ààyè a ó dàjà. ẹ̀dùn ọbẹ̀ ẹ̀dùn ọbẹ̀ ẹ̀yọ ní àbájọ̀nú ẹ̀yọ ní wọ́n ẹ̀kọ́ ẹ̀ pa títí mọ́ wọn ẹ̀ pa ẹ̀jọ̀ iná mu yín ilẹ̀ mu yín òòṣà mu yín ẹ̀yin ò mọ̀ wípé bórí bá dá mi sí gbó máa dolú gbó borí bá dá mi sọ́dọ̀ máa dolú ọ̀dàn borí bá dá mi sẹ́ẹ̀bá òkìtì máa dolú esusun orí ti dá yín báyìí ẹ ti ṣiṣẹ́ ẹ ti ṣìrìn ẹ ti fojú kẹ́bọ̀ ṣẹ́yìn ò mọ̀ wípé ìsédé wà lónìí kẹ́ tó mọ ìrìn gbèrègbèrè kiri iná mọ yín. ẹjọ àbọ àlejò ni wá àjòjì wá rírì àjòjì ni wá àbọ ẹjọ ìṣàánú wa torí ẹ lọ yẹ yẹ. wo kò sí ìtọ́kàn wa ò má rú lóògùn ẹ̀ kò sí ìtọ́kàn wa bẹ́ẹ̀ jájèjì abẹ́ jájèjì ẹ ti dẹ́rẹ́ tutù àwọn alálẹ̀ ti mú yín fún wa. tó bá rí bẹ́ẹ̀ ajá kú ajá fonítògbóró àkàbà òṣègùn pẹ́ fà gamugamu abojú sarasara sági mẹ̀gún mọ́sọ ni ọmọ kékeré ìwọ̀nú ẹ̀gún kẹ́gùn mọ́mu àgbà ìwọ̀nú ẹ̀gún kẹ́gùn mọ́mu. àwọn dàjà ń ṣòro àwọn dàjà ń ṣòro. Ah. ọ̀gá o ẹ̀yin awo ọmọ awo àrínájà ṣó ti yá nu. ẹ wò mí kò tí ì yá o nítorí orí ní gbé ni ẹ̀dá ní gbé èèyàn orí làbábọ̀ ká fòrìṣà sílẹ̀ torí nígbà tí orí ń gbé ni kí lòrìṣà rí wò ẹ wo orí ti gbé àwọn olùwọ̀ méjèèjì yìí ẹ̀dá àwọn ògbàbọ̀dè. Ah! bẹ́ẹ̀ ni. kí làwọn máa ṣe báyìí ẹ̀yàn o bóyá ká yọ̀ǹda ọkàn àbá tiwọn lọ ni. yíyọ̀ǹda bíi báwo ẹ wo èrò lọ́gbọ̀ ẹgbẹ̀gì o bàbá rò kò ní kí o ẹ wo ẹ má jà ṣe bẹ́ẹ̀ o ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ má jà ṣe bẹ́ẹ̀. ẹ wo wo ọ̀rọ̀ tó bá gba òwúrọ̀ ìdíkẹ́ kì í palẹ̀ sọ. adiba fún òkòkò níyẹlẹ̀ yóò bá wa tó lu ìṣe ìlú àtúbà ìlú àtúṣe àwa ti mú wọn gẹ́gẹ́ bí olùwọ̀ a sì gbọdọ̀ fi wọ́n lẹ̀ báyìí a dúró tì wọ́n tí tá a fi kó wọn lọ sọ́dọ̀ balógun balógun wà lọ kó wọn fún kábíyèsí kábíyèsí ló wà máa tó kù tọ́lá wà ti mú wọn olùwọ̀ ni wọn a sì ti mú wọn a sì dọwọ́ kábíyèsí ẹgbẹ́ abẹ́ náà. ògbó àtọ. ògbó àtọ. ṣé ẹ rò wípé tí kábíyèsí bá yọ̀ǹda àwọn olùwọ̀ yìí ṣé ẹ rò pé wàhálà ò ní ṣẹlẹ̀ ńlù báyìí ṣá. Ah, ah. wàhálà ẹ̀wẹ̀ pẹ̀lú gbogbo ohun tá a ti ṣe fún wọn yìí iye wọn ti rà. Hmm n ò lè mọ nǹkan kan mọ́ bọ́n ti bá kun lọ́wọ́ yìí ẹja fọkànbalẹ̀ ẹja kó wọn dọ́dọ̀ kábíyèsí àbọ̀rọ̀ mi ò yé. àgbọ̀yé ẹ wo má jiyàn láfáwọ́dá. Your Majesty màdélé màá tó bá àlejò kan ní ẹni kábíyèsí ló fi ránṣẹ́ sí ọ̀dọ̀ mi ní kábíyèsí ẹ̀ ń bà <laughs> mí jẹ́ kábíyèsí yìí ní ìtọ́. kábíyèsí aláyélúwà olóyè lásán. ó dà mo fún yín lọ́rẹ̀. Ah, kábíyèsí. kò sóhun tí ọ̀rẹ́ wà fún jù bẹ́ẹ̀ náà lọ kò sóhun tá à ń fọ ọ̀rẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ abẹ́fẹ́ gbọ́ kò sí gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ tí ò ní ṣe fún yín ah, àti ìtò wù yín àti ìtì òwò yín gbogbo ẹ̀ ní màá máa taari sọ kékeré ni ìtẹ́ rí yẹn o ńláńlá oyè ń bọ̀ o <laughs> ẹ pẹ̀lẹ́ ẹ rajare mo fẹ́ kóhun àti kejì ọmọ yín ẹni tí mo fi ránṣẹ́ sí yín kóhun àti kejì kọjọ máa ṣe nínú ilé <coughs> kò lè lọ mi kankan ìlú ló mú ó ṣàlá lórí kò síbi tó fẹ́ lọ ẹ jẹun jọ máa ṣe ohun tó bá wù yín ẹ fi ṣe. kábíyèsí o <laughs> kábíyèsí o ìyẹn ló wá mú mi lórí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ kéjì tẹ sọ ló jẹ́ kí n fẹ́ béèrè eléyìí kábíyèsí ìgbà wo ni a fẹ́ sún àwọn ọmọ ìpọ̀ ó ń pẹ́ díẹ̀ díẹ̀ kábíyèsí. Hmm, iṣu wà lọ́wọ́ yín ọ̀bẹ wà lọ́wọ́. àwọn ah, ìdí kábíyèsí o <laughs> ẹ̀yin làwọn ṣe o káàsì báyìí tán o ti yá nìyẹn. àmọ́ bíi ẹ̀ kábíyèsí o <laughs> kábíyèsí o. ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀sẹ̀ yìí díẹ̀díẹ̀ hmm. ni pàápàá jùlọ àrẹ̀mọ àtọmọ yín ọ̀rọ̀ wọn dàbí ẹṣin ni a lè fipá mú ẹṣin dódò àmọ́ àti fún ẹṣin lómi mu kò lè kò gbàgbà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí wọ́n gbọ́dọ̀ mú mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kábíyèsí àbẹ́gbọ́. bẹ́ẹ̀ni kábíyèsí. ẹ wá ẹ wá ọfẹ bíi. mo fẹ́ mẹ́rin kan wá palace ẹni tẹ́lẹ̀ máa nífẹ̀ẹ́ sí ẹ mọ́ o ẹ sẹ́ni fa. àdó tó ti dé láti Spain ni. ó fẹ́ ṣe gómìnà kàbíyèsí. tó ti dé láti Spain. ó ti dé kàbíyèsí. kò ìdè. ó ti dé kàbíyèsí. a kò ìdè. kò tí wà palace. tó ti wá bí ni mo gbọ́ tó kàmpéè káàkiri tó ń lọ sílé àwọn èèyàn kọ̀ọ̀kan kò nídìí èmi. kàbíyèsí ìjọ tí mo rí two million fún ọ̀dà kó má wà bímọ. Ah, tó o bá ti ń bọ̀ kó mú twenty million dání. ọlọ́run mo dáadé. ìyẹn ni màá fi mọ̀ kó fẹ́ wá rí mi. ìwọ sí wàkù. ẹ filẹ filẹ filẹ filẹ jẹ kó gbélé ah. jẹ kó gbélé. Ah, báwo ni. dáadáa ló wà. ṣọwọ́ pa. ẹgbẹ́ nǹkan um, asked him. Ṣé Bọ́láńlé, kí ló rí tí mò ń pẹ́ tó gbàgbọ́? Mo mọ̀ máa gbé ni. Mo mọ̀ máa gbé. Mm. Kí ló ṣẹlẹ̀? Mo ṣe mí ni. Ah, mo ṣe bẹ́ẹ̀ ni kí she fall. ṣe fún ọ ọmọ mo dìde bẹ̀rẹ̀ mo sọ fún ẹ in the bá bò mí wáṣẹ sínú palace ó kọ ọ ní rárá ẹ̀yin ò ní ṣẹpẹ lè fún yàn bí báyìí o kò síṣẹ́ kankan níbẹ̀ báyìí o àmọ́ recently mo gbọ́ pé èèyàn kan wá sínú palace níbẹ̀rẹ̀ get fún iṣẹ́ tó dẹ̀ ti iṣẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ báyìí tí wàá pe ẹ lọ́rẹ̀ mi ṣé ẹ kú ṣe bẹ́ẹ̀ fún mi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ah, ṣé ó rí tí wọ́n wò tó ń ṣiṣẹ́ palace yẹn ṣe pé déédéé wà níbẹ̀ tó ń ṣiṣẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ ló fi ń ṣiṣẹ́ níbẹ̀ kò ṣe pé wọ́n sanwó fún àbó wà lára wọn tó ṣiṣẹ́ palace tó ń gbowó rárá o ìmọ̀ àwọn aráàlú nìyẹn ṣó ti gbọ́ ṣé tí wọ́n mi ṣe máa ń pè tó gbàgò èmi tí mo pè ṣe mo reason tí mo ṣe ń pè é. torí kí ló ṣe ń pè mí. ó ṣe o mò ń pè nítorí àbúrò ẹ torí pé mo ti bá àbúrò ẹ ríṣẹ́ lọ́ọ̀rì kí ni ní sẹ́yìn balance lẹ́nu balance kan sórí. ọ̀tún ló ń bọ́ mo bá sọ̀rọ̀ pé àwọn onídọ̀mọ kan fún iṣẹ́ ah, ah, pé kí ni ìṣètà sí mi létí lóyún ìlú àfọkù tó ń tiẹ̀ sí wọn pé ah tó bá lọ́mọ tó ní ìdíṣẹ́ mo lọ́mọ tí mo lè fún yín tí màá fún yín o kẹ bá mi wáṣẹ fún. Ah, ṣé mo dúpẹ́. <laughs> Eh, eh. so inú palace kan ló ti fẹ́ ṣiṣẹ́ báyìí torí iṣẹ́ ilé iṣẹ́ gidi ni iṣẹ́ tó máa máa travel lọ tó máa máa dẹ̀yìn Ọlọ́run. <laughs> Thank you ọ̀rẹ́ mi ṣé olórí láàfin ọba wa. Ah! Ṣé ní báyìí kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́ mú ọkàn sọ fún mi? Mo ní láti tọ́jú ẹ̀ dáadáa because ó dìde olórí ọba wa nílùú yìí ó dìde wá kí mi nílé ẹnu ẹ ní láti fún ẹ ní tó bá fẹ́. ṣé tó ẹ ti rọ ọsẹ. ẹ ti ẹ bẹ sílẹ̀ tí mi jẹ ó dá ilé mi. Ah! hello ọmọ kan bẹ́ẹ̀ ni. bẹ́nìyàn it's okay it's okay um, ṣé mo lè béèrè nǹkan kan. ẹ béèrè. dẹ̀ ṣú ọ̀pẹ ilẹ̀ dín àkàrà yìí má bínú mo bá ṣé yọ̀ pọ̀ ń bẹ̀ ni máa ń fọwọ́ iyọ̀ yẹn sẹ́yìn tí bá tún mọ bá yín dín ní torí mi tó wo ni. ẹ mọ reason tí mo ṣe láìkí torí pé all the time ó máa ń ṣe yín bẹ́ẹ̀ ni pé ẹ wà guilty ẹni tó bá dẹ̀ ti ń rí rẹ̀ bẹ́ẹ̀ yẹn nǹkan máa máa rọrùn fún un kí n tó sọ̀rọ̀ ẹ má bínú kí kábíyèsí tó sọ̀rọ̀ ẹ má bínú kórìrì tó sọ̀rọ̀ ẹ má bínú ṣe rí dín in bí màá mi ṣe máa ń dín àkàrà gangan rẹ̀ bí mo ṣe ń jẹ àkàrà yìí ó wá ń jẹ́ kí n rántí ìyá tó bí mi lọ́mọ in fact taste àkàrà yìí ó wá mú memories wá fún mi ṣé mm-hmm. um, lè ṣe nǹkan kan fún mi ṣé ó lè jẹ́ ẹ̀yin lè máa ṣe oúnjẹ fún mi each time tí n bá ti fẹ́ jẹun ah. ẹ má wọrí kò sí bó lè rán yín iṣẹ́ tó tẹ bá ti ráàyè tẹ mọ̀ pé òkè ẹ fẹ́ dáná èmi á dúró the time yẹn tí màá fi jẹun. ẹ ṣe ọmọ ọba ẹ ṣe ọmọ ẹ ṣe. fígà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti àrẹ̀mọ a máa ń jáde láìpẹ́ ẹ bóyá kò lọ bàdàn dé àgbẹ̀. ọ̀rẹ́dì. ọ̀rẹ́dì ni wọ́n pè mí lọ fígà sí. ṣiṣẹ́ láàfin ọmọwùmí ń ṣiṣẹ́ nílé ọ̀tún mi ò lè sọ pé èmi ni mo bí ọmọwùmí irú ayé wò leléyìí báyìí. màmá ẹ jọ̀ọ́ ẹ gbé dúrìnkì yẹn fún mi màmá. mi lọ́wọ́ ah! ṣe gbọ́ what's the meaning of all this now. Ah! aṣọ fọ́nìṣà mo ń pèyàn látàrí kò dá mi lọ sọ pé what is the meaning of all this. this is getting too much of me i don't like this. ṣé etí dùn wọ́n ni nígbà tí mo ní pé kọ́ gbé drink fún mi. Adémi má wọ wàhálà mi o má wọ ojú kíkọ mi màmá kí ni problem yìí gangan náà kí ni problem ó pè é látàárọ̀ tí wọ́n ti fi ojú ayé tẹ̀ ti tàfàlà káàkiri ẹ̀ ẹ̀ wá kó ṣí sí báyìí. bá a ṣe bẹ́ẹ̀ ni àbọ̀ mọ̀ you are not special. Ademi you are not special. Ademi má jẹ́ kí n bínú mama ẹ wá síbẹ̀ kí wọ́n gbé drink yẹn kí wọ́n gbé sí mi lẹ́nu tí ẹ bá fún wa. Náà wọ́n gbé sí ẹ lẹ́nu. Bẹ́ẹ̀ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní kọ̀ọ̀bẹ̀ rẹ̀ ti fọ́ọ̀kì kọ́bẹ̀ fi lift ẹ̀ kọ́ gbé sí ẹ lẹ́nu. Wọ́n ní ọ̀hún ti sàn. Ademi máa wò di mama mama mo bọ́ ìlú gan o ẹ má jẹ́ kí n sọ òkè dídẹ wọ́n gbé drink yẹn kí wọ́n gbé sí mi lẹ́nu tí ẹ bá fẹ́ wàhálà. Are you out of your senses? Má bí mi. Ọmọ bẹ́ẹ̀ má bínú ẹ má bínú wọn ò mọ́ mọ́ ni èmi ni ó yẹ kí n ti ok ẹ má wọrí ma. mama ẹ bá mi sí lọ jàre mo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀. wọ́n ti ní lọ́wọ́ ní sáwọn àwùfà wọ́n lọ́lẹ̀ lọ́lẹ̀ mi bí adúlé sí. do your worst o lè nà mí torí ìyá àgbàlagbà nà mí torí ìyá burúkú yìí nà mí nà mí ẹ̀ tí mo kọ́kọ́ nu lé yìí. sà mo tún lọ sílé wọn ìyá wọn mi lánàá mi ò bá wọn lé lánàá mo tún wá bí ìlọ́wọ́ tí wọ́n jọ ń gbélé wọ́n ní wọn ò rí wọn Ha, sir hey. mm. Hmm. Hey. àfi kẹ́ ẹ yá àwa àwọn rí o ṣé àgbá yẹn ló kùnà lórí ẹbí báyìí àríyá àárọ̀ ọmọ mo tún paago wọn wọ́n tún ní kò wà available àfi kẹ́ ẹ wá nǹkan ṣe sí i. olórí ẹbí ẹ wá nǹkan ṣe sí i ni o. kí lẹ fẹ́ kí n ṣe ìdí tí mo fi pè é wá síbí náà nìyẹn àárín mi àárín àwọn mi kí làwọn fẹ́ ṣe báyìí o. Ah! Ah, Abíkẹ́ ó dáa jókòó. àárí ìyá Wùnmí àárí Wùnmí náà oṣù mi alẹ́ ti wá wá wá mọ̀ tó fẹ́ wọ́n sí. Ah, bọ̀dá mi torí nǹkan tẹ̀sí òbí lélẹ̀. ẹ má ṣe lọ́jọ́ kan lórí Wùnmí àti ìyá ẹ̀ wọ́n jọ ń sọ láwọn fẹ́ travel mo dẹ̀ bèrè lọ́wọ́ mo níbo lọ́jọ́ ń lọ Wùnmí ní kí n má wọrí so dájúdájú wọ́n ti travel nìyẹn fàágùn. ẹ ẹ ẹ Abíkẹ́ o sún ọkọ tó sọ yìí. bẹ́ẹ̀ ni bọ̀dá mi. ẹ kí la wá ń dára láàmú fún ẹ̀wẹ̀ má bínú o ti travel out kò fẹ́ sọ fún wa nìyẹn bóyá tó ń bá sọ fún wa a máa bẹ́ gidi náà ìrìn àjò ẹ̀ àwọn òde ṣerú ẹ̀ fámìlì tiwọn ò ṣerú ẹ̀ tó bá dé ó káàbọ̀ ẹ wò ẹ má bínú pé mo pè yín o ẹ má bínú o ẹ padà lọ ẹ má ẹ ṣe relax ṣe kó ẹ relax ó sọ ẹ má ẹ tán. kábíyèsí ẹ wò tójú bá ń ṣe pin ẹ jẹ́ àjọ ká fi hàn ojú ẹ má bínú o kábíyèsí kí sìnètò àdúkókó owó gidi fún olóyè ọ̀tún olóyè ọ̀tún wá kó two million péré wá sí ààfin fáwọn olóyè kò bọ́ sí rárá is not right. kábíyèsí kábíyèsí ọ̀rọ̀ gangan nìyẹn that man is becoming too daring. a olóyè ọ̀tún worst ó worst jù Is too greedy and that has been the practice. Ah! ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí olóyè a gbọ́dọ̀ tẹ̀yìn lójúmọ́lẹ̀ àṣetẹ́ni tó close mọ́ yín yẹn ká report ẹ̀. olóyè balógun. kábíyèsí. please clarity where are you driving to? I don't understand. kábíyèsí o kábíyèsí mo confam ẹ ní wípé five million naira òní olóyè ọ̀tún gbà lọ́wọ́ sẹ́nitọ́ adú wọ́n wá dé ààfin wọ́n wá sọ wípé two million naira ni àwọn gbà wọ́n wá fún olóyè kọ̀ọ̀kan ní five hundred thousand naira wọ́n tún wá sọ wípé five hundred thousand tiwọn àwọn tún ṣe tán láti pín sí orí owó tiwa ibẹ̀ lára ti ń fún mi kábíyèsí balógun ló wá jẹ́ kó yé wọn wípé kí wọ́n di five hundred thousand naira tiwọn mú kábíyèsí kò dáa tó rárá rárá ní tí ọ̀tún ṣe yẹn kò dáa. kábíyèsí bẹ́ẹ̀ náà ni ìgbà tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ fún wa lówó owó Christmas ọ̀tọ̀ níye tẹ́ fún wa ọ̀tọ̀ níye tó kọ́lẹ̀. bẹ́ẹ̀ ni bó ṣe sọ gangan ni tí wọ́n sọ nìyẹn sá. Uh, ẹ confam ẹ pé five million naira la lò fún bàbá olóyè ọ̀tún. báwo lẹ́yìn ṣe confam sá. kábíyèsí o ọ̀dọ̀ pa senator ni mo ti confirm sa. pa senator. bẹ́ẹ̀ ni kábíyèsí. oh very good. right source ni ẹ ẹ jẹ́ bá mi pé pa yẹn mo fẹ́ bá sọ̀rọ̀ torí mo ní láti clear àwọn kọ̀ọ̀kan o bẹ́ẹ̀ ni odindi olóyè ọ̀tún tó bá lè máa ṣerú yẹn nínú ìlú kí ló kù mo fẹ́ confam ẹ bá pe nọ́mbà yìí. kábíyèsí ẹ ẹ ní o possible sir. wáyé tí o fi lè possible. ó wà commercial between èmi àti ẹ. but that's rubbish. irọ́ ẹnu ní gbogbo yìí. kí lẹ mí èpo wà confidential níwájú mi tẹ wá síbi tẹ àkíyèsí odidi olóyè i mean odidi olóyè ọ̀tún for that matter ẹ wá síbi ẹ̀ àkíyèsí olóyè ẹ̀ dẹ̀ ní evidence ẹ̀ ní kankan tẹ́ lè fi confam ẹ̀ wípé lóòótọ́ lóòótọ́ olóyè gba five million lọ́wọ́ yóò kó two million sílẹ̀ ṣé ẹ kọ́ máa tánìṣì méje bí méje àwọn èèyàn káàkiri ooo really nítorí ẹ̀ mọ̀ pé close mọ́ mi lóòótọ́ lóòótọ́ ipò rẹ̀ mi ni kò níwà gidi tó wù tó fi dọ́rẹ̀ mi ṣé bẹ́ẹ̀ yìí ṣe é ṣe lolóyè ọ̀tún ṣe é ṣe ah, ẹ wá o ẹ wá o fojú fẹ́ni má fọkàn fẹ́ni amọ̀ wọn ẹni bá fẹ́ni dénúdénú bó ṣe dàgbà tó lóyà. máa handle yẹn fún ara mi máa confam ọ̀rọ̀ five million naira yẹn àmọ́ tí n bá confam tán tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ṣe sọ yìí tó jẹ́ two million naira ni wọ́n kó fún olóyè lóòótọ́ máa kó yín débìkan ẹ máa nà ọ̀kan sí nǹkan kábíyèsí. kábíyèsí. ẹ gbà bẹ́ẹ̀. kábíyèsí. ok no problem. kí ni lẹ́sẹ̀ bá lọ sọ. kò sọ́dọ̀ ọmọ ìgbà tí kábíyèsí. nọ́nà kò lè possible nítorí ọ̀rọ̀ five million lè ṣe máa pè. ẹ fẹ́ sọ fún mi ìsìn pé torí owó adú ó lè ṣe pè mí nítorí owó tí sínétọ̀ tí ò tí ì wọlé tá a dẹ̀ mọ̀ bóyá máa wọlé ó lè ṣe pè ah no no no no kò lè wọ́ ṣé torí ẹ̀ ni àánú kò sówà ǹjẹ́ ẹ mọ̀ pé nìkan fẹ́ bá yín ṣèpàdé ẹjọ́ kí ni táìmù sọ olóyè confam ẹjọ́ kí táìmù wí mẹ́. kí táìmù sọ. after four ni kábíyèsí. after four mo máa bá yín ṣe meeting ní eight pm lálẹ́ yìí nítumọ̀ pé ẹnikẹ́ni nínú yóò gbọ́dọ̀ kúrò bí ṣe ti gbọ́. gbogbo wa bẹ́ẹ̀ olóyè kábíyèsí o ẹ pẹ̀lẹ́ ẹ kábíyèsí ẹ bọ ẹ bá mú fún yẹn kábíyèsí ìyálóde ẹ bá ń sàmì ẹ péjọ kẹ́ fún mi. This is wonderful. Ọ̀gá. Ilé ìwọ̀n kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹlúwà kábíyèsí o kádépẹ́ lójú bàtà pẹ́lẹ́sẹ̀ kábíyèsí mo pè yín ẹ̀gbé kọ́ọ̀lù mo send message ẹ reply ẹ acknowledge mo send whatsapp message ẹ car very very unusual ẹ reply me kí ló ṣẹlẹ̀ kábíyèsí. mi ò fẹ́ bí èèyàn burúkú ṣe mọ́ ni. ẹ̀yin náà ò dá lóòótọ́ kó dáa táwọn olóṣèlú kábíyèsí. ìfẹ́ bá láì tẹ èèyàn ṣe mọ́ ni. kábíyèsí. Ah! mo dẹ̀ fẹ́ wò pé gbogbo time tí mo ti bá yín lò tí mo fi ń pè yín lọ́rẹ̀ẹ́ dàbí pé mo ti waste ẹ̀ dáadáa. Ah! kábíyèsí kí ni mo ṣe. mi ò kẹ́ wọ́ọ̀sì báyìí. Ah! kábíyèsí kí ni mo ṣe mi ò dìtẹ̀ yín mi ò yájú sọ́ba mi ò dìtẹ̀ sọ́ba kábíyèsí. tẹ́ ẹ bá yájú sí mi ẹ mọ̀ pé ohun tó máa bà yín kíákíá ló máa bà yín mi ò sọ̀rọ̀ tèmi débẹ̀ èló lẹ gbà lọ́wọ́ adú. kí ló ti bàjẹ́ kábíyèsí ti mọ̀ eh, eh, kábíyèsí five million ni. five million bẹ́ẹ̀ kábíyèsí. àwọn olóyè mẹ́rin tó kù tí wọ́n jọ fún yín ní five million naira èló lẹ fún wọn. one point five ní kábíyèsí ṣe wà lẹ́ẹ̀ kábíyèsí mímú ní gbogbo orin. one point five million. bẹ́ẹ̀ ni kábíyèsí. lẹ fún olóyè mẹ́rin. èmi ni mo rìnrìn ẹ̀ kábíyèsí. nínú five million. ara ń tà wé ni. I am very sure wípé kẹ́ ẹ tó dórí ipò tẹ́ wà yìí ẹ máa wà lára àwọn tí wọ́n máa máa complain nípa àwọn gọ́ọ̀mẹ̀ntì wa náà pé nǹkan tí wọ́n ṣe kódà. mo máa ń ṣe kékeré. ẹ ṣe ṣé báyìí ẹ ṣe gbé bàbá ẹ ọmọ báyìí ló yẹ kó gbà owó ló dọ́wọ́ yín yẹn o five million naira ó ní ẹni tá a fẹ́ dìbò fún kó fún yín òun lẹ́yìn kó three point five sápò. ẹni tá a fẹ́ dìbò fún tó bá wá wọlé tó ń ṣòwò òlù mọ̀kùmọ̀kùn báṣabàṣà kí lè máa sọ pa ẹ. ẹ dáhùn. àní kò ṣe dáadáa. àní kò ṣe dáadáa. ó dà tó bá rí bẹ́ẹ̀. olóyè kábíyèsí o. tẹ́ ẹ bá ìfẹ́ retain relationship wa. kábíyèsí o. three point five million naira yẹn. bẹ́ẹ̀ ni kábíyèsí. mo fẹ́ rí. Ah! ayé mi ti bàjẹ́ kábíyèsí ayé mi ti bàjẹ́ nǹkan ti ṣe mí kábíyèsí mo mọ mú tún náà. bóyá ká mú ti first and second tẹ sọ. kó ayé mi ti bàjẹ́ nǹkan ti ṣe mí kábíyèsí mo tún náà ẹ gbà mí kábíyèsí mo sì ṣèkẹsẹ mo tún náà. àtọ́ba tẹ́lẹ̀ kó tó jọba lẹ̀. Ah! kọ́lọ́ fọlọ́ tó kábíyèsí ah! kábíyèsí. tẹ̀tẹ̀ popo ti ní ti lómi ńlẹ̀ kójó tó ń rọ̀ sí. olóyè kábíyèsí òun kábíyèsí o. ẹ máa kún àbùkù. kábíyèsí kábíyèsí. ẹ wo bí. kábíyèsí kábíyèsí o. ẹ dìde. kábíyèsí o kábíyèsí o mo súnmọ́ láwọn ìlú jẹ́. aṣẹ ló bá bá. bẹ́ẹ̀ni kábíyèsí. mo sọba kan tó mú jẹ káàkiri rẹ mo ti pàṣẹ aṣẹ tí mo dẹ pa ò padà sẹ́nu ah! mo fẹ́ rí three point five billion naira. mo ti dára sẹ mo ti dára sẹ kábíyèsí mo ti dára sẹ. ẹ pẹ̀lẹ́ kábíyèsí. bọ̀rọ̀ kìnìún ọlọ́rọ̀ ah! ẹ pẹ̀lẹ́ kábíyèsí ibi tí mo rán yín jẹ ta ń kọ ẹ̀yin àtàwọn olóyè kábíyèsí i'm sorry sir nǹkan ṣe mí gan ni o kábíyèsí. nǹkan ṣe yín kẹ́ ẹ tó lọ àbí nǹkan ṣe yín gbà tẹ́ débẹ̀. ó ṣe ṣe mí sísìn ní kábíyèsí. ṣé o lè sin tí mo bí yín lè. ọ̀hún ò dáa kábíyèsí. ọ̀hún ò dáa hmm. kí ló fà á tí O fi dáa. nǹkan ṣe ó dàgbé mo mí ìṣe papọ̀. tí ẹ ò bá jẹ́ rí three point five million naira yẹn ó pẹ́ jù àárọ̀ la. Ah! olóyè ọ̀tún. kábíyèsí màá ní kẹ́ ń nàka o ah, bẹ́ẹ̀ ṣé ti wà òkè ni mà ṣe bẹ́ẹ̀ sọ fún mi lánàá pé ó rẹ̀ yín. ó rẹ̀ mí àmọ́ torí àti jẹun náà ni mi ní pẹ́ mi ní pẹ́. Ah, so ìwọ tí lè máa dá lọ sọ́jà. olórí ló sọ kí n tẹ̀lé wọn sá. ìyàwó ẹ bá mi kó fún kóun lọ sí ọjà tó fẹ́ lọ jàre. Ah, máa lọ. a ah, ṣe bí líìsì wà nǹkan tẹ fẹ́ rà ẹ fún ní líìsì yẹn àtowó kó lọ ra nǹkan tó fẹ́ rà jàre. padà síbí kí ló ṣẹlẹ̀ ta mo ránṣẹ́ ta ló ń lọ kí ló dé kí ló dé praise. olórí eh? bọ́ ẹ mọ̀ pé madam Abímbọ́lá strong díẹ̀. màmá igbó ẹ strong. ẹ má dẹ̀gbẹ́ ẹ dẹ̀ ń ṣojú méjèméjè torí eré prince ẹ dẹ̀ ń dẹ̀gbẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ń dẹ̀gbẹ́ bẹ́ẹ̀ pọ́n rẹ̀yìn ẹ ṣe tó sọ̀rọ̀ tọ́nu lẹ́nu yẹn ẹ ẹ ṣojú báyìí náà ẹ oníṣọ lẹ́nu nìyí o kò sí kankan tó ṣe wọn o. wọn ò ṣojú mẹ́dẹ̀mẹ́dẹ̀ wọn ò ṣojú mẹ́dẹ̀mẹ́dẹ̀ láti àná ni mo ti mọ̀ pé wọ́n strong so wọ́n dẹ̀fẹ̀ lọ sọ́jà nìyẹn mate pọ̀ ní palace náà tí wọ́n lè lọ sọ́jà lọ ra nǹkan tẹ́ bá fẹ́ rà náà. àwọn onímọ̀ kan tí mo fẹ́ rà. ẹ ṣe bẹ́ẹ̀ máa kọ list fún wọn ẹ̀yẹ ti kọ́. Oh, ah, àgbàlagbà ni wọ́n tó bá dọjà ọ̀rọ̀ ilé wọn tí ìrọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ tí tọ́lé ọkọ̀ òwò tí mọ̀bílẹ̀ ọkọ̀ ṣeré ìyá ìtì tọ́lé ọkọ̀ ògbó nǹkan tí máa ní ìdíwọ́ tí mọ̀ nǹkan tí mo fẹ́ rà ẹ jẹ́ kọ́ lọ́kọ́ dé mama ẹ gbé bọ́ọ̀dì ẹ kọ́ lọ fún wọn kọ́ lọ. ìdẹ̀ ń kọjá ìyèmí sí yín mi ìdẹ̀ root sí yín. mo dẹ̀ máa ń pọn yín láti bàbá ọkọ mi ẹ dẹ̀ pé lórí lèmi náà láàfin ẹ wo tí màmá bá dé fún ọ ní kí ẹ ẹ jẹ́ kó ṣì lọ́bi tó lọ́kọ́ dé ẹ jọ prince ẹ jọ. olórí olórí. ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àti wa ò kúkọ́ yẹn kọ́kọ́ ló ṣẹlẹ̀ mẹ́wàá ṣe kí adúlù ìyá tó tó yẹn wọ́n rí bó ṣe bẹ́ǹdì ni tó fẹ́ dáàbò tó máa kú. If you're living in a glass house, don't you ever, don't you ever trust on. Ẹ̀ẹ́ ní pálásì yẹn náà jọ sọ fún mi ṣé Adéjọbí ṣé ó máa fẹ́ yàrá arúgbó yẹn ni àbí ó ń tọ́ láti fi wúmọ̀ yẹn threatening kò yé mi. Hmm. ọ̀rẹ́ mi jọ̀ ti rọ náà ṣé mo pọ̀jù láti rán ohun máa ń ṣe ni àbí yóò lè ránṣẹ́ kí ló wá ní kó wá ṣe láàfin gbà yẹn. ní tó bá wọn rè ránṣẹ́ náà because olórí yẹn anybody tó bá náwó sí pálá gbé bá mi ṣe nǹkan báyìí wọn kò lọ já ẹ níyàn. ṣe ah! bọ̀ ọ̀rẹ́ mi all the same má gbé yẹn sọ́kàn má jẹ́ kí yẹn bọ̀ ọ̀kẹ́ rárá ṣoget nǹkan tí wọ́n fẹ́ ṣe mẹ́rin wọn ni kò fókọ̀sì lórí. tẹ́gbọ́rọ̀ tiwọn ọ̀rẹ́ mi mi nǹkan tí mo fẹ́ ṣe torí mo ti rò ó rò sán tó rò sán sí mi ètí ẹ̀ mọ́ bí tí mo fẹ́ gbé kalẹ̀ sí mo ṣe ní kí wọ́n á fi lọ ẹ̀ jọ torí ọlọ́run ìgbésẹ̀ wo ló rò pé mo lè gbé gangan náà. nǹkan tí mi rò ni pé ok tó ń kọ́kọ́ sí ìgbésẹ̀ tó fẹ́ gbé kò ṣe nǹkan tó le rárá tó bá ti dé palace nsìn wọ́n ṣàpè ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ fún wọn pátápátá mi mọ̀ dájú wípé kò lè support prince ìwọ olórí ẹ ló máa support ọ̀rẹ́ mi nǹkan tó bá wá sọ ń gbà yẹn ìgbà yẹn ló máa mọ next thing to do ṣòtúbọ̀ for now gbé kó lọ́kàn please. o ṣé ọ̀rẹ́ mi hmm? o ti ṣe bá mi sọ̀rọ̀ yẹn ọkàn mi tó wálẹ̀ ẹ kò wálẹ̀ máa sọ fún kábíyèsí ẹ kò wálẹ̀ <laughs> my olórí my queen ọ̀rẹ́ mi <laughs> anyway eh, kí ni kí n fún yín. wọ́n yẹ máa lọ́mọdé gbogbo gbà. Ah, ah, eh, kí ló dé. Oh, ó ṣe níbi tí mo fẹ́ dé. ilé mm. ni ilé ẹ fún free na. ọ̀rẹ́ mi màmá àtijọ́ bí sẹ́ẹ̀ ọ̀rọ̀ ìdàrú báwa kí wọ́n láǹfin o ṣe ti gbọ́. ṣẹlẹ̀ nínú ilé lẹ́ẹ̀kan yẹn ṣé ti kí madam bínú ni. èmi náà wọ́n dà o. ẹ jọ kí ni jọ má bínú ó dàbí pé ṣínṣìn lórí madam lọ ti ń di ọ. ó ń gbá lára wọn gangan ni o. ìwọ náà wí bẹ́ẹ̀. madam yìí tẹ̀ sí burú ju tèmi ní orí rẹ̀ ẹ̀yin kọlù mí mo expect pé kẹ́ apologize lébùlẹ̀ túnbù kí ló you must be mad for that orí ẹ ti ṣí pẹ̀lú nǹkan tó sọ yẹn anyways mo ń ṣẹ́jú ẹ̀ ṣebí tí o bá jẹ́ pé àwọn ọmọ ìgan wọn ò lójú ọmọ tálíkà ọmọ tí ò níran bíi tiẹ̀ ṣúlẹ̀ kó wá ṣọ́ọ̀bù mi báyìí dépò máa kọlù mi ó ti yá wèrè. ọ̀rọ̀ ilé fẹ́ pé kí n má bínú kò dẹ̀ jẹ́ kò ní jẹ́ kò ní jẹ́ kò ní jẹ́ ìwọ ẹ̀ ṣe ní kí ní sùn yẹn. tí o bá jẹ́ pé o fẹ́ lẹ́dàá mi lè I know what to do ẹ ti yá wèrè ni ẹ má ronú ẹ̀ lọ́kùn Why are you doing this now? This is public. And so? Kọ̀wé jẹ́ pé public la wà ní kí ẹlẹ́dẹ̀ yìí ẹlẹ́dẹ̀ burúkú kó fara gbá mi kó má lè sọ pé kí n sọ́ọ̀rì kó má lè ṣe sọ́ọ̀rì. Ìwọ ló fara gbá. I can see all the events inside. Oh, oh, ó ti yé mi so nǹkan tó fẹ́ sọ nìyẹn. Keji, Keji, enough of this let's go. Ẹ̀jẹ̀ ṣé ọ̀pẹ ìtẹ̀tẹ̀sẹ̀ lélẹ̀ eléyìí ò yẹ níyàwó. Orí ẹ ti yí orí ẹ ti yí pẹ̀lú pàtó sọ yẹn. Jẹ́ kí n ti pẹ̀lú ẹ̀ jàre kí n pẹ̀lú ẹ̀. And so? No no no no don't don't ever touch me in your life láyé ẹ má yẹ kó fọwọ́ kàn mí mọ́ èèyàn fọwọ́ kàn mí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn fọwọ́ kàn mí o ò lè bá mi kí ni àwọn oníbi yọlá síbi kankan mọ́ ó ṣe àti dọ̀tí mi ó ti go go away no I don't want to see you tó bá tọ́ ìkíní sùúrù máa bá yí ẹ jẹ́ ẹ jí wọ́n kẹ́. ẹ ẹ madam madam ẹ má bínú ma ẹ má bínú. kò dẹ́ni dá ọmọ bẹ̀yìn lẹ́bí oṣooṣe ní kí n má bínú yẹn ẹ jẹ́ àwẹ̀rẹ̀ ni please go away adé. Adi máa kí n change your phone by you o. I can change your phone by go away I don't see you. Go! No, mi ò lọ sí anywhere mọ́. I said I don't want to go. Ìmọ̀jì ẹlẹ́dẹ̀ kan yẹn, ó ń fi títí mi lára. Sojo bara look so nice. Oh, thank you, sir. I really appreciate your kind gesture. You're welcome. Thank you. Ah. Ẹ máa wọ ọmọ Are you Ṣé ah, Are you okay? Ah. Are you okay at all? Emi, mò ń bá now. sọ̀rọ̀ náà bó ṣe ná ẹ̀ bí ìgbà tó mi ní náà. Baby please just please tó bá ti máa bá mi sọ̀rọ̀ kò ń ṣe níwájú ọmọ irú lásán lásán. But you need to give me respect. Please ẹ eh? ọmọ irú òṣì doing Are you crazy? Are you so, get the out of here jẹ́ kókó ṣùgbọ́n ìgbà ìjọ. Olóṣù ó yẹ gbọ̀njọ orí burúkú kiri. She ọmọ ṣe máa gbọ́kọ́ lọ́kọ nìyẹn? Ẹ ẹ ẹ bébì bébì ah. báwo ni? baby, baby. àgbolo wà lọ́nà òrùn. wọ́n tún lọ ní kí n lọ bá wọn jẹ́ẹ̀tì kankan. ah nínú òrè well jẹ́ kí n kọ́kọ́ bẹ̀ẹ́ pé kó má bínú bí kejì ṣe máa maltreat ẹ̀ i know how it feels. Eh? it's alright sir thank you please let me take my leave because i don't feel comfortable here sir. wow you sound good ṣó kàwé ni. yeah i'm a graduate of business admin sir. Ah, business administrator ẹ eh, but ṣé òòrùṣẹ́ ló ṣe wá ń ti ọmọ ọ̀dọ̀ ni àbí kí ló ṣẹlẹ̀. rárá sir o ní ọjọ́ tí wọ́n ṣe ọ̀rọ̀ nílùú ìlú yín ni èmi àti mọ̀tí mi ṣe sábàbí tí wọ́n wá ní wọ́n máa lọ pa wá létà lọ́dẹ̀ ní kọ́ńtọ̀bà ti pa wá pé a máa lọ ṣe ẹrú torí ẹ̀ lèmi àti mọ̀tí mi ṣe ṣe ẹrú sá. ah i know that story so are you telling me pé ìyá arúgbó kan ṣoṣo tó wà ní palace yẹn madam Abímbọ́lá ni ìyá ẹ. Hmm, no wonder because mo rí níjọ́ tó wá sí palace mo rí bí wà tí madam Abímbọ́lá ṣe ń wòra yín no wonder tó níwà rẹ̀lẹ̀ because ìyá tó ń wò yẹn ìyá yẹn níwà rẹ̀lẹ̀ in fact ó máa ń jẹ́ kí n rántí màámi oh no wọ́n ṣé o mind tí n bá gbà fún nọ́mbà yìí sorry, sir. I don't have a phone. Okay, I'll get you one. Oh, no, I'm not worried, sir. I'm not scared. No, I'll get you one. Ah. Don't worry. Um, ṣé àlejò máa lọ? Ah, no, I'm worry. worried. You can go. I'll, okay, I'll know how to get you. Ah, thank you, sir. I'm no. grateful. Ẹ ṣé gan, sir. Let's have a phone. That would be nice. ẹ ṣe mi gan ẹ ṣe mi gan mi dẹ láìkí nǹkan tẹ ṣe fún mi àbí mo ṣe mú yín gẹ́gẹ́ bí ìyá ó mì pé bí mo ṣe lọ́ọ̀bù yín ẹ̀yin ò lọ́ọ̀bù mi bẹ́ẹ̀. mo máa ń finú wọn yẹn ẹ̀ dẹ̀ dísà láti máa finú wọn mi kó dáná o àmì láìkí nǹkan tẹ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. má bínú ọmọba mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dáríjì mi ẹ jọ̀ọ́. irú àìdí àwọn ẹ̀ tún lò yẹn ẹ bèrè nǹkan tẹ́ ṣe náà ẹ tún bẹ́ẹ̀ mi pé kí má bínú ọmọọba má bínú ìyẹn máa mọ ẹ̀ṣẹ̀ kó tó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ náà ẹ má bínú mo ní kí n má gbóyin lẹ́nu ni torí wípé ẹ ti ẹ̀ sọ́rú ẹ̀ sí mi rí pé mo ṣẹ̀ ẹ má bínú. ẹ má máa rí mi gẹ́gẹ́ bí àwọn tó kù ní palace ẹ mọ̀ pé mi àti àjọlẹ̀ pọ̀ ẹ bọ̀ kí ló tẹ̀ sọ fún mi pé ẹ̀yin lẹ bí ọmọ wọn mi. kí ló dé tẹ̀yìn tẹ̀ tẹ̀ ń gbọ̀n mo ti mọ̀ pé ẹ̀yin lẹ bí ọmọ wọn mi ọmọ wọn mi fúnra rẹ̀ ti sọ fún mi pé ẹ̀yin lẹ bí òun ó ti sọ fún mi pé ẹ̀yin nìyá òun ló tẹ̀ sọ fún mi mo dẹ̀ mo dẹ̀ mú yín gẹ́gẹ́ bí ìyá mo máa ń finú wọ̀n yín ó yẹ kí yín náà lè finú wọ̀n mí náà. ọmọọba mo fọlọ́n bẹ̀ èmi ni mo bí lóòótọ́ ṣùgbọ́n ìjò ẹ má jẹ́ kí olórí kékeré mọ̀ ṣàmọ̀ pé olórí kékeré ò fẹ́ràn mi tó bá tún wà lọ́mọ pé mi ni mo bí ọmọ mi kó má máa lọ fi ìyà ọmọ mi lọ́dọ̀ ọ̀tún wà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi ṣe ní àwọ̀ má mi ò ṣọmọ kékeré ah, ṣẹlú ní ọ̀dọ̀ olóyè ọ̀tún tó wà yẹn máa make sure pé ó ń rí ìtọ́jú tó péye ń bẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe láàrin mi àti láti jọ ọmọ ilé ó máa wà ó kìnbi tó wà yẹn máa sa gbogbo pa mi ẹ tètè máa lọ ẹ má yẹ kó lórí kékeré tó bá yín bí. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ já fún ìgbà lọ́mì ni ó dé nọ̀rùn ó dé nọ̀rùn kọ́tọ̀ bá pẹ̀yìn sílẹ̀ máa ń dá sí. mú mi látọ̀ nǹkan ló ti ń tẹ fóònù tó ń rẹ́rìn tó ń rẹ́rìn tá ló ń bá chaàtì gangan náà ẹ ó dẹ̀ sọ fún mi náà. ọ̀rẹ́ wa ṣó fẹ́ gbọ́ hmm? ó fẹ́ gbọ́ ó ní problem ó ní problem big one serious one because tó o bá ní problem ni ó ní máa ṣàyọjú náà sọ̀rọ̀ lọ́rọ̀ ṣé àtijọ́ tó ti máa ń tẹ fóònù ẹ̀ ṣé mo ní kó o mu fún mi àbí mo béèrè kan tó ń ṣe lórí fóònù ẹ̀ rí so kílẹ̀ tó fẹ́ kú sórí ọ̀rọ̀ fún mi. ṣé yẹn ló wá fa tó fi ń sọ̀rọ̀ sí mi. abẹ́tà kò mind business ẹ̀ kò jẹ́ kúrú ẹ̀. ṣé yẹn ló fi ń sọ̀rọ̀ sí mi tó tó yìí. aláyẹ ni sọ ẹlẹ́nu màrí máa sọ. wọ́n sọ bẹ́ẹ̀ mo lè bá bẹ́ẹ̀ so ẹ̀yin ò níṣẹ́ ju pé kẹ́ máa gossip lọ. wọ́n ní tí ẹrú bá pẹ́ ńlé ó máa ń bu alájọbí ṣe pé orí yín ti dàrú ṣe pé ti ya wèrè ẹ̀yin ẹrú lásán lásán tẹ́ ẹ̀ níyàn yìí ẹ jọ kí lẹ̀ ṣe ń bìbà ẹ ń ṣàbòsí ẹ ti ń tẹnubọlé ẹ ẹ ti ń tẹnubọlé ẹ ti ń ṣèké. rárá ma rárá o tó o bá ti sọ pé rárá ọlọ́mọ bá mi ba yí ẹ jẹ ah, ah. ìwọ fóònù tó ń tẹ yẹn kí ló ń ṣe ń bẹ kí ló wọlé fóònù ẹkún fún jẹjẹ. ẹ̀gbọ́n látẹ nǹkan látẹ nǹkan ló ti ń tẹ fún. Ah. jẹ́ kí n kúkó tó sinmi kókó rí burúkú sàn tiẹ̀ náà wà lára ẹ̀ let me have the adé tèmi adé o adé tèmi nìkan ni wọ́n ṣe lọ́ọ̀bì fún ẹ kí ẹ lè máa bàbá ẹ kí ẹ ti bàbá ó ti. Padà sí ìbàdàn. irú pàlàpàlà òṣìwò nìyẹn ah, nonsense ni gbogbo eléyìí náà oh mo ṣe ń gẹ̀ẹ́tì ẹ̀ sìn ni mo ṣe ń understand kan tí prince ṣe support ìyá yẹn tó ń treat a special àfihàn mo ṣe ń rí picture yẹn clearly báyìí ni ẹ̀ẹ́ eh? hmm. ah ó ṣe ní gbogbo eléyìí mẹ́ ẹ wò ó lórí Ah, olórí àti pé wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ẹ make sure pé wá nǹkan ṣe sí because tí bá bínú tán tí bá decide láti bínú nǹkan máa bàjẹ́ ni o ẹ wo múṣẹ́ sí mọ́kàn tí máa ṣe àwọn kan tó jẹ́ pé àtọ̀hún ìwà tó jẹ́ pátọ̀ òun ìwà ni wọn wọn lè wá gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ o. kí mọ́ mi àti yẹ ẹ kọ́ fìlú lẹ́kùn mi kọ́ kó ṣì lọ. ó ṣàfihàn lọ́kàn balẹ̀ gbogbo ariwo tó ń pa yẹn wọ́n ṣe báyìí nǹkan kékeré ni gbogbo nǹkan tó ń sọ yẹn. ogún sọjọ́ lọ́wọ́ wọn ṣebí ó ní rí ti ìyá wèrè yẹn ṣe wà láàfin bí kọ́tọ́ ni wèrè ọmọ yẹn náà kò lè dúró sọ́dọ̀ ọ̀tún òun ló jẹ́ kó máa yọ ọ́ òun ló jẹ́ kó máa yọ tí prince fi ń support wọn àwọn èmi á ní wọn lára o àọmọ máa ní wọn lára máa fi ní ayé sí wọn wọn á sì ní ilẹ̀ fún wa ni. àgàyà yìí máa ń ní ìyá ìbò lára láàfin ara ẹ̀ let me tell you one gospel truth kò síbi tí no kò síbi tí wọ́n lọ ẹ̀dẹ̀jọ́ jókòó ẹ̀jọ́ pàdé àpòpọ̀ no ìwọ bó ṣe wà ní wàá kọ́ rò pé níjọ́ kan máa jẹ́ èèyàn kan torí pé kò lè jẹ́ ẹni tí mi fẹ́ fẹ́ ló sọ̀rọ̀ báyìí pé òun fẹ́ níyàn lára òun fẹ́ léyàn jáde kúrò nínú ìlú. praise èmi ni o. no mo rí yìn mo rí lẹ̀kẹ̀ lọ́rùn yìn because ẹ no mi expect pé ẹni tó jẹ́ olórí bẹ́ẹ̀ ṣe portray ara ń pò olórí ní kó máa sọ̀rọ̀ nǹkan bá kó fẹ́ níyàn lára ṣé wọ́n lè ní í lára ni kí wọ́n kọ́kọ́ jókòó síbi kan kókò náà fẹ́ ní í lára kẹ̀dẹ̀ kí ni yín dẹ̀ dùn let me now tell you one thing àwọn méjèèjì tẹ ní ẹ fẹ́ ní lára yẹn kò síbi tí wọ́n lọ ẹ nà ọ torí pé ìwọ gbé juice ó gbé dání nísìnyí òun là òun mú bí àwọn rí wọn inú ẹ̀yẹ̀ ń dùn ẹ wá jókòó wá ń pàdé àpòpọ̀ pẹ̀pẹ́ ẹ fẹ́ níyàn lára nítorí pé kábíyèsí òsì ni ẹ ti fi pé kó sí ẹ̀wọ̀n kan lẹ́wọ́ àjọ jókòó ẹjọ́ ń ṣàbùsì ẹ má wọrí I've said it all kò síbi tí wọ́n lọ. Eh. and that's final that's verdict. ademi ademi come back here. Uh, kò ní dé lóhùn. Eh, eh, Eh, nǹkan mi ti ṣẹlẹ̀ o ah. nǹkan mi ti ṣẹlẹ̀ because this is not adéjọbí kò ṣe adéjọbí tèmi tí mo mọ̀ lélẹ́yìí. kí jẹ́ iṣẹ́ bàbá ọkọ tèmi gan tèmi mọ̀ lélẹ́yìí nǹkan mi ti ṣẹlẹ̀ ṣé rí ìyàwó rí burúkú tó wà ní palace yẹn ẹ yẹ ni lórí ah. mo lára ìjọkọ tó fẹ́ wà mọ̀ pé ìwọ kẹrì mo sáré kọ́ apá ẹ̀ a dẹ̀ máa ṣe léṣe rán máa ah, pa wọn. ẹ ṣe wà yẹn kó máa fò kó máa nìṣó tó tó máa mọ̀ èmi kó fò máa tẹ̀lé wọn. mo fún ẹ mo rò mo rò títí títí tí mi ò tiẹ̀ wá ríro mọ́ rárá ah, ah. ọ̀rẹ́ mi ṣé adéjọbí ń tíra láti sọ fún ẹ pé ìwọ kọ́ ló bí òun ni ṣáwọn òwe tó ń pa fún ìyẹn because me ò understand. Oh, adéjọbí fẹ́ dojú tì mí nù ó fẹ́ disgrace mi láàfin ó fẹ́ yé ìjẹ́ mi láàfin mi àmọ́ màá fi ara ní èmi gan fi ara ní láàfin yẹn á gbàgbé orúkọ yìí. màá fara yín débi báwo pé ẹ kí ló ṣẹlẹ̀ ṣé wàá rí ìyá yẹn àtọmọ ẹ̀ tiẹ̀ nǹkan kékeré làwọn yẹn. màá fi wọn lákàlàkà máa jẹ́ kó yé wọn pé èmi ló lórí láàfin pé mo sì dágbára jù wọn lọ́nbẹ̀ ìyá yẹn àtọmọ ẹ̀ màá fi wọn lákàlàkà máa máa ń lára ní ayá fún wọn. lóòótọ́ olórí ni ẹ tó túmọ̀ sí pé nǹkan tó bá ń wù ẹ́ tó fẹ́ ṣe fún ọ ló lè ṣe fún ọ. àmọ́ gbogbo màá fi wọn lákàlàkà màá fara ní wọn ìyẹn kọ́ lè mú rò báyọ̀ lóru tèmi ó ti ga gan. nǹkan tí mo rò dà. kí ni gbẹ́. ó ní kí ọmọ ọba yàn níbi tí ò ti yẹ kó yàn. bẹ́ẹ̀ kábíyèsí ó burú já. ẹ ṣọ́ pé jọbí ó ń fẹ́ ọmọ tẹ́ sọ̀rọ̀ pa yìí. kábíyèsí ọjọ́ gàtẹ kọjọ́ gàtẹ ó fẹsẹ̀ méjèèjì tí wò. gàtẹ gàtẹ rádaràdà nìyẹn abàṣà nìyẹn. wọn látijọ́ tí mo ti mọ jọbí mi ò rí wà pàlàpàlà lọ́wọ́ ẹ̀. But, well, anyway, ma find out. Ma wo ọtún bí ìṣẹ̀lẹ̀ kankan. Orí ẹ̀ẹ̀tì awo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni. Káwọn aráàlú wa máa wọ fi hàn sí ẹyẹ pé tó tán wọn. Tó tán wọn. Ẹ̀yin ni mi ò ní fẹ́ kí ẹ wo sáìdì yẹn. Ẹ mọ̀ pé ọmọ mi àtọmọ yín wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan. Gbogbo ohun tí àwọn aráàlú bá sọ, àwa náà nílùú. Wọ́n ti lù bá sọ àpò ìlú máa kó sáyọ̀ nù padà dé. ti bí kọ́ ìbọn ni máa gbà. èwo ni ti bí. ayíkẹ́lẹ́ máa sẹ́ẹ̀dì sórí àkáǹtì mi. kábíyèsí owó ìrọ̀lẹ́ ní pé. kábíyèsí. ẹ láìkí owó joyè lọ o. méjèèjì ẹ mú kàn owó tí wọlé tó bá wọlé. ìbánisí máa retí kábíyèsí fóònù yín wà bẹ́ẹ̀. ní àpò kò sí lọ́wọ́ ṣé kí n pe nọ́mbà ẹ̀ nígbàgbé. ẹ máa kọ́ sọ́wọ́. mo fẹ́ kẹ́ bá mi pa ẹni ni òkú ìgbà wo ló máa sẹ́ndì ẹ̀ sí. kábíyèsí kò ní ẹ kò lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o oníṣẹ́rí. adéjọbí kábíyèsí mo gbọ́ àwọn kọ̀ọ̀kan and I want to confirm ṣé pé lóòótọ́ ni wọlé jáde ó wà láàrin ìwà àti mọ́wùmí nítorí mo ti gbẹ̀rí ẹ̀jẹ̀ lẹ́yìn. kábíyèsí ṣé ṣé ẹ̀ṣẹ̀ ni tí n bá fẹ́ ọmọ wù mí. má jẹ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni ah! kí ló dé tí wọ́n máa ń pọ́n yín lé tẹ̀kí ń pọ́nra yín lé ìwọ dìndín ọmọọba kí ló ń wá níbi àbàṣà kí ló ń wá níbi ìranù má kọjá yẹ wòbí wòbí wòbí o mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó bí mo ṣe gbé e sókè má jẹ́ jọ ẹ mọ́lẹ̀ wọ́n máa ń sọ wọ́n ní eyín tí ajá fi ń fọ́ ọmọ ẹ̀ ṣeré òun ló fi bùjẹ́ o má gbìyànjú àti dán o ṣó o lẹ́ni tó fẹ́ ni àwọn ọmọ olóyè ọ̀tún òsì ń bẹ̀ tó fẹ́ kí ló ń wá káàkiri. but kábíyèsí ṣé dandan ni kí n fẹ́ ọmọ olóyè ọ̀tún. dandan ni ó ò dé gbọdọ̀ mi ní lọ́wọ́ òkú kí ló fà tó fi gbọdọ̀ fẹ́ dandan ni compostry ni kẹ́ fẹ́ ra ok. wọ́n ti mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni. ìjọ wò lábẹ́kọ̀ tóun náà fẹ́ máa bímọ ọmọ ọdún mélòó ni ẹ tó fẹ́ máa fẹ́ nǹkan ẹ̀kan káàkiri fèlè fèlè fèlè fèlè sáà má fi gúngi ọ̀dà. máa ń tàbí kí kú fẹ̀kún dúró tì ń dọ̀là kí fi owó bára ń ṣe máa ṣe. wàá dúró sọ́dọ̀ mi dọ̀nà ibo ló fẹ́ sọ fọ́ọ̀tún kú lọ máa mú ẹwà important mi ju gbogbo yẹn lọ. ara mi ti yá ara mi ti yá kò sí nǹkan kan tó ṣe mí ṣé tí mi bá sọ fún ẹ para mi rìà ṣó fẹ́ mọ̀ ni ara mi ti yá kò sí wàhálà kankan lọ́rọ̀ mi mọ́. bẹ́ẹ̀ bí ṣe ń ṣe ṣe rántí pẹ̀yìn nìkan ni mo ní ṣé ṣé ọ̀pẹ wà ókè báyìí máa mi. mo ti wà ó ara mi ti le kókókó ẹ wo májẹ̀ gbàgbé ọmọọba àrẹ̀mọ ó lóun fẹ́ rí ẹ pé kò yọjú sí òun. máàmì àrẹ̀mọ kan náà máàmì mi ìfẹ́ wàhálà o mi ò lẹ́mìí wàhálà máàmì. kò sí wàhálà kankan tó wà bẹ́ẹ̀ ìgbà tó sọ fún mi náà pé òun fẹ́ rí ẹ èmi náà wò wípé ṣé kìí ṣe wàhálà ló tó fẹ́ bẹ́lẹ̀ àmọ́ mo rántí ọ̀rọ̀ ìyá ajere ni o. Ah, Máàmì ẹ wo èmi ò fẹ́ wàhálà ọmọ ọba ti níyàwó tiẹ̀ èmi ò rò bóyá ọmọ ọba ni ìyá ajere ń sọ. èmi ló mọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé ìyanu ló máa ń ṣẹlẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ kó tó lọ lọ yọjú sí i lọ rí kí kábíyèsí àtolórí tó dé. tí ẹ bá yẹn yọjú sí ẹ mọ̀ pé ẹ̀yìn kan ní mo ní ẹ ṣàánú mi màá mi. baby. Bob, how are you? I'm cool. Mm. That's good. Ṣé kò rẹ̀? Ó rẹ̀ mi ò tí lọ bí omi ọjọ́. Bob, baby. Mm, ó ti achieve mi tán nísìn. Ṣé kí n ṣe pọ́n máa dà mí náà bí omi ṣọ̀wọ́? Torí ọ̀rọ̀ ẹyin ọkùnrin ò tó pọ́n. Mm. How do you mean? Mo ti achieve mi àjọ àchíbí mara wa ni bẹ́ẹ̀ náà sí mi ò lè dá inú hmm? mo mọ̀ pé nǹkan tó ń ṣe ẹ̀ ń wò pé ẹ̀ẹ̀kejì ọmọ ọ̀tún àbí. ẹ̀ẹ̀kejì bá mi torí pé èmi tí mo jọ mi èèyàn kankan tí mo fẹ́ máa bọ́ mi ẹni tó jẹ́ nǹkan tó jẹ́ mẹ́wàá figagbága sórí pé bípá bùkún ni mo fà lẹ́sẹ̀. ok èmi tí mo rí ẹ tí mo wá bá ẹ yìí mi ò mọ bó ṣe tó fi lọ́wọ́ bẹ̀rẹ̀ bí sí let me tell you one thing ìwọ ló máa sọ fún mi bóyá mo máa fẹ́ kejì àbí mo máa lo ẹbí omi òjò ìwà ẹ ló máa sọ fún mi gbogbo wa rí bí kejì ṣe ń ṣe náà tí má dé jẹ́ ẹ̀gbọ́n àbí tí mo jẹ́ àbúrò àbí tí mo jẹ́ siblings ẹ̀ ó lè wo pé kí n lọ torí bọ̀ nǹkan tí ò dáa tó ìwà tiẹ̀ ló máa sọ fún mi bóyá àjọ máa dà lẹ́. ṣeré mi wọ́n wù mí hmm. o lè ní problem pẹ̀lú mi torí èmi tó mọ̀ lẹ́yìn èmi ló máa mọ̀ lọ́pàá èmi ló dẹ̀ ṣe máa mọ̀ lọ́tún la wọ́n bí mi wọ́n dẹ̀ kọ́ mi dáadáa and you can see that in me already so you can't have any problem with me as far ti wọ̀ fún wa rẹ̀ tó bá ti fọ́ ọkọ. stop it. stop it. ṣé wàá òkè ṣá. kejì kejì máa take things easy máa take things easy now kí n tó lọ ṣáwà ní ìfúnni tó tó kú ìbáwí tó bá bọ́ ọmọ orí ní five minutes ní àkíl àtẹnusọ so five minutes ó pọ̀ náà it's okay ẹ dìde kẹ́ máa lọ. oh i see mo rí i pé bí ọmọ mi bó ṣe wà lórí ìkúnlẹ̀ yìí ara ti ń ní ọ̀tá ẹ̀ kó o oh, wà òkè rárá. ẹ yá wèrè ni your goat wo lo ní láti sọ fún àwọn tí mo ní pé kó kúnlẹ̀ kan dìde ṣé wọn lọ sọ wọn kó kúnlẹ̀ síbẹ̀ ni. Did you just slap me? Yes, I did. Biting. Tó bá tuntun ṣe wò máa tuntun gbá. Wọ́n mi ráyè gbogbo yẹn o. Jẹ́ ká máa lọ síbi tá Oh, you don't want to go, Abi? You see wàhálà. Ẹ́ eh? kí ló fẹ́ ṣe? Ọlọ́run mi, o fẹ́ tẹ̀lé mi. Tó bá tẹ̀lé máa pàṣẹ pé kí ara kó sọ pa ẹ́. Ah! Ó dà kó ti ya wèrè, you must be back. Get the fuck out of here, jẹ́ kó ṣì lọ kò sí wàhálà mo tẹ̀ sí màkọ́ tẹ́tẹ́ ṣe no problem <laughs> màá ṣó ẹ mọ́ òun. bọ́ọ̀lù fi àǹtí bọ́ọ̀lù fi àǹtí àti ètò torí ọdún ọtí ìṣòwò ètò torí ọdún ọtí ètò torí ọdún ọtí. Don't take it. I'm pe mi going back gbogbo ilé i'm very very sorry i never know it will happen i'm don't sorry worry, don't worry don't worry all i'll do is just get you out of Otun's house and bring you back to the palace oh ni ṣiṣẹ́ bẹ́ẹ̀ mọ ibi ló thank you sir i'll be very very grateful thank you sir. mo máa jà ṣìyàn fásitì ṣe rè jẹ́ kó rí ẹgbẹ́ yìí ni farabalẹ̀ ọgbẹ́ ní gbogbo kí nìyẹn máa ṣe sórí ẹgbẹ́ farabalẹ̀ kí ló ń ṣe sórí ẹgbẹ́ ṣe sórí ẹ dàrú ni mo ti ọlọ́run ò ní bá ti tẹ jẹun iṣẹ́ lọ́rọ̀ mi wá sàfihàn mo jẹ ti jẹ́ kí n máa lọlé nírọ̀rùn tó bá ti jẹ́ máa lọlé nírọ̀rùn o. mo tí òde fọmọbìnrin ilẹ̀ kó ẹgbẹ́ èdè pa àlọ́ síbi tó ti ràn wá wo ṣe mo jẹ́rẹ́ lọ báyìí ná. ṣé mo bọ ìgbà àjọṣà. mo ti kí ló dọ́ọ̀dà oṣù tó ṣe kò máa ṣe ẹ̀jẹ̀ tó tó yí kábíyèsí àgbọ̀lọ̀ kí tí ó sì ohun tó sì lójú ara ẹ nìyẹn o olórí ó jẹ́ ẹlẹ́nu pé mo gbé ẹ lórí ah, ìwọ ló lórin láàrin àwọn ọkùnrin táwa ń bí báyìí sórí láàrin gbogbo àwọn ọkùnrin táwa ń bí àwọn alẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn alẹ́tọ̀ọ́ láti ṣe fún ẹ. Ah, fọlá burúkú balẹ̀ ah, mo ń sọ̀rọ̀ lórí ní ẹ̀ sórí tó bá ti sọ fún ẹ pé òun fẹ́ ṣe kinní yẹn ó yẹ kó jẹ́ kó rún ẹ nínú kùnrin ni. jẹ́ kó ṣe kinní.

a lè jo. òpònú ni ìwọ jíjìn ní ẹ̀wọ̀n dẹ̀tọ́ ẹ ò rẹ́ ní tọ́ ẹ tó bá rẹ́ ní tọ́ ẹ ni òní máa dájọ́ òṣò ni máa sọ̀rọ̀ òṣì kò lè jọ mí lójú fún ẹ torí ẹ ló ṣe gbẹ bí pankẹrẹ lórí tó ń ṣe tó sanwó nù lára. Ah, ọ̀rọ̀ ẹ pọ̀ o. Ah, wo bóyá jẹ́ pẹ́sì yẹn ó máa rú ẹ nínú kùn. tí o bá tún fi ọwọ́ ẹ̀ kàn tí o bá tún fi ọwọ́ ẹ̀ kàn. wo wo wo Mutiu ó sọ fún ẹ wípé òun ò ṣeré ó dẹ̀ fílẹ̀ kó jẹ́ kó lọ jíṣẹ́ tó fẹ́ jẹ́ kó bàbá tiẹ̀ lọ. ẹ má sọ bẹ́ẹ̀ ṣe lọ ìyá kò tọ́ kò tọ́ yìí gbogbo yìí ti dà Yeah. kábíyèsí ẹjọ́ torí Ọlọ́run bámi ló yẹ bámi bẹ kábíyèsí mi kò ní mo pa èmi kan mi wọn bó ṣe fún ẹjọ́ bámi fún lọ ẹ bábá ọtún ẹ bámi fún lọ ẹ bámi bẹ náà ṣé ń tòótọ́ lọmọkùnrin yẹn kọ́kọ́ wá báyẹn tó wá ń fọ́ ọkàn ẹ̀ tó ń tiẹ̀. ìyàwó pé tẹ́lẹ̀ ni mo dúró òun ló wá bá mi òun ló wá bá mi kábíyèsí ẹ̀jẹ̀ tó ń lò yẹ bá mi bẹ̀ ẹ ló mú kábíyèsí ẹ̀ ayé mi ti bàjẹ́. ṣé tó ṣe ṣe ṣe tó lẹ́nu ṣe pa ṣé bá bí àmọ́ ìwọ náà kẹ́hìn náà wọ́n sọ̀kọ̀ pẹ̀lú aṣọ ń bọ̀ ìwọ yẹ ọmọ bá o ó ti pa fún tòun ó pa greater tomorrow báyìí o ẹ ṣúgà very handsome boy tó lọ kẹ́ máa pọ́n rẹ̀ la padà nù. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. láti ìgbà tí mo ti dé orí àpèrè yìí òun ni mo ti búra tí mo dẹ̀ ṣe ìlérí wípé gbogbo àṣà àti ìṣe ilẹ̀ yìí kò sí kankan nú ẹ̀ tí mi ò ní múlò tí mi ò dẹ̀ ní ṣe ojú ńlá lójoojúmọ́ ọpọlọ ń gorí ara wọn àmọ́ síbẹ̀síbẹ̀ tí a bá kí ń gbìyànjú àti máa lo àwọn àṣà àti ṣe yìí kí làwọn ọmọ wa fẹ́ dé bá ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn òun la ìfi pín tọ̀dọ̀la nípa ìdí èyí i know what to do mo mọ bí wọ́n ṣe lè hand ẹ̀ over lé àwọn ọlọ́pàá lọ́wọ́ bọ́tà ní ṣe àṣà àti ṣe yẹn òun ló máa múlẹ̀. láti ìgbà tí mo ti kéré nínú ààfin ó ní mo ti máa ń gbọ́ pé igbó kan wà tí wọ́n ń pè ní ayíbírí. bẹ́ẹ̀ igbó ṣọlá ni. bẹ́ẹ̀ni kábíyèsí. igbó yẹn ni mo fẹ́ kẹ́ ẹ lọ. èèyàn èèyàn èèyàn méjì mo ti bọ́ débẹ̀ èèyàn méjì mo ti ní ìdílé bẹ̀ pàtó mo ti jóye. olóyè ọ̀tún. ẹni tó bá wúrú ìwà tó wù yìí á kí àwọn ọ̀wà míì tí ò bójúmọ́ kò síbi méjì tí wọ́n tì wọ́n sí ju igbó ayíbèrè lọ. mo fẹ́ kí àṣà àti ṣe yẹn mo fẹ́ kó múlẹ̀ lásìkò tèmi búdú ṣe làtó yìí mo fẹ́ kí gbogbo àwọn èèyàn tó wà ní ilẹ̀ yìí àti òkè òkun mo fẹ́ kí wọ́n mọ̀ kán dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ wípé ìṣẹ̀ṣe sì wà síbẹ̀ kò dẹ̀ parẹ́ títí láéláé. balógun kábíyèsí. arábìnrin tí ó pa èèyàn pẹ̀lú ọwọ́ ara ẹ̀ ẹ ti sínú gbọ́ àyíbiri náà. Ah!

mi máa ń yọ pápá mi wọ́n mi máa ṣe pápá lè yan lẹ́lẹ́. kábíyèsí ti dájọ́ wọ́n ti ní ká lọ ti sínú igbó ayébírí ó yá ó yá ó yá bíi ti bá wò á ah, kábíyèsí ti fà lé balógun lọ́wọ́ balógun náà sọ pé òun àti àwọn àwòrán jọ máa lọ ṣèyí tó kù ẹ jọ ọmọ mi ò pààyàn ẹ bèrè ọlọ́run mo ti lò ló dá wàhálà lẹ̀ òun ló jẹ́ kó mọ mi di bóńtì ẹ jọ torí ọlọ́run ẹ má mọ mi bẹ̀bẹ̀ ìṣàánú mi torí ọlọ́run àwọn òbí yóò ní fojú sunkún yẹ ẹ jọ ẹ jọ. ewu náà yóò mi dé pa ẹ má pariwo àfi ọba ti wá ìwọ ń pariwo ń bẹ o ìwọ ìwọ pẹ̀lú ojú kò ń gba ìwọ payọ. ìpayọ o ti mi dọwọ́ lónìí. ẹ bẹ̀rù ọlọ́run ọ̀ ọ̀ ẹ bẹ̀rù ọlọ́run ọ̀ ẹ jọ ẹ jọ ẹ jọ kọ́ra múlẹ̀ jàre. yé wá sílẹ̀ mama ẹ fọkàn balẹ̀ àdúrà ni kẹ́ ẹ máa gbà kó yọ. ọmọ wù mí. gbogbo gbogbo ẹkún tó ń sùn yìí okùn àwa o. gbogbo igbó tó ń kùn kò sí nǹkan tá a lè ṣe sí i náà ó yẹ kó ti bẹ kábíyèsí láàfin kó tó di pé wọ́n ní ká wá sọ é sí bíbá yìí kò sí nǹkan tá a lè ṣe sí i. Ah! kò tiẹ̀ rí sí gbogbo ẹjọ́ tá à ń rò bíbá ẹ jẹ́ ká ṣèkọ́ta fẹ́ ṣe ká kó bíbá yìí náà. gbogbo wọn dákẹ́ nínú ìjà lé awọ ọjà ọjà ọjà ọjà ọjà. àrò wa kan kì í wẹ̀yìn o ọ̀rọ̀ tí òkété bá sì balẹ̀ sọ nílẹ̀ ń gbọ́ téyìn iwájú bá gé ẹran èrìgì ń gbà ní ìrẹ́ ọmọ òun mi o ó ti di àwíroko fún igbó ayíbírí lónìí o ẹ̀yin ẹ̀ṣọ́. ẹ má ṣe bá fún mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ má ṣàánú mi. ó dá ìnà kù. ọlọ́run abirunú wo ni mo wá ṣe bí báyìí irunú wo ni mo ṣe bí báyìí irunú burúkú wo ló bí mi báyìí bí bá tẹ̀ ti ṣe sùúrù bóyá ọmọkùnrin yóò ní kú mọ́ mi lọ́wọ́ orí mi irú àdánwò wo lè lè ya orí mi má má jẹ kàgbẹ́ kó mo máa kó tèmi ọlọ́run mo máa kó tèmi. Ah, ọlọ́run ìjọ wo ni màá bọ́nu gbogbo eléyìí tí mo wà yọ ọlọ́run ṣàánú mi àṣebínú mọ̀ pé lọ́wọ́ òun lẹ́sẹ̀ lẹ́mí ìbàdí ti ṣe sùúrù bí bá ti fi sùúrù kú bí ti fi sùúrù kú ah, báwo ni mo ṣe máa dáadé inú gbáyìí máa bọ̀ yí ọ̀dọ́rùn ẹlẹ́dàá yẹn ni òun jẹ́ ṣàánú fún mi. Ah, ẹ lóòrẹ́ mi ó bá mi dúpẹ́ ó máa ti rẹ́yìn ọ̀tá mi ọlọ́run ọmọ wù mí mà ní ah, àná ti kú dànù. Are you sure? a jẹ́ wípé a ti rẹ́yìn ọ̀tá wa nìyẹn o. ẹ ẹ ó ti kú ó ti jásẹ̀. ọ̀rẹ́ mi jọ ṣé àwọn ọgbọ́n tí mo kọ́ ẹ pé kò lò ẹ ṣé o náà lò lò pẹ̀lú ẹ. Ah, irọ́ irọ́ irọ́ irọ́ ah, ah, wo iye tó sọ fún mi yẹn kọ́ o mi tẹ̀ tí gbégbèsè lórí yẹn rárá lọ́lọ́run gbé ṣe ẹ̀dẹ́ o. ọ̀rẹ́ mi àti òun kọ́ àtòun ni ó ti bá tiẹ̀ lọ nìyẹn ṣé inú gbó tó wọ̀ yẹn ó máa kú síbẹ̀ ni i'm very sure kò lè padà wá mọ́ fọkàn ẹ balẹ̀ o ò lè mọ bí dùn tèmi kàn ṣe dùn tó. ọ̀rẹ́ ah, mi congratulations <laughs> i'm happy for you sincerely i swear. ẹ̀ẹ́ ok má wọrí mo ń jáde nsìn tí bá ti kó mi tí mo lọ yẹn ọ̀dọ̀ ẹni máa wá straight máa bẹ balance ṣùgbọ́n. èmi gan wà nílé mi ò jáde rárá màmá expect ẹ ọ̀rẹ́ mi fàájì gbọ́dọ̀ ṣàn máa bọ̀ gbogbo kan ní ma ti arrange lẹ̀ fún ẹ jíjẹ mímu kọ́ wá ṣe pàtí ẹ̀ pàtí ẹ̀ sinmi lọ́wọ́ prince. fọkàn balẹ̀. mo ti gbọ́ ọ̀rẹ́ mi mo ti gbọ́ mo ti gbọ́ mama expect ẹ <laughs> ó dàbọ̀ ah èmi ló ṣe yìí fún èmi ló ṣe yìí fún táwọn ọlọ́run kábíyèsí ó jẹ́ lọ bíbí ẹ̀yẹ fọ́rẹ́ mi. congratulations. Eh? kí ló ń congratulate mi fún mo gbọ́ pé ẹ̀ ń kéèyàn kan pé congratulations lè fún ẹ. ok mo ń kéèyàn kan pé congratulations so wá wò pé kó join mi kájọ kẹ́ nìyẹn hmm. àbí bẹ́ẹ̀ kọ́ jọ ṣùgbọ́n ẹni tí mo máa sọ̀rọ̀ ṣùgbọ́n kan tí mo sọ lórí fóònù ok ibi tí mo rán ẹ pé kò lọ́kọ̀ o ò lè lọ torí pé o daft torí pé orí ẹ ti yí nǹkan tí ò kọ́ ló bá dá sí nǹkan tó kọ́ ẹ̀rọ tó yẹ kó face o ò ní ṣe ó ti ṣe òun tì answer me. okay mo fún ẹ ní ten minutes kó lọ bí tí mo rẹ kó dẹ̀ dé tó bá ti wá bí ẹ dá ìwọ lójú bẹ́ẹ̀ lọ tó máa wọ pé ò tí ì wálé tó fi dé máa jọ ẹ lójú idiot máa ṣe bí ẹ torí ẹ ti yí mi. ah man i'm so so happy for my friend at last my enemies is called for celebration tẹ̀sí tó lọ pátápá ìrìn àjò sí kò ní sí rárá àti rárá. Tókẹ́ kò sí bẹ́ẹ̀. This is called for celebration. Wow! <laughs> ohun àfàdéfẹ̀mí o ó di tótó bàtò tó ọmọ ogun ayé olúgbòǹgágà igbó ìwọ̀ yìí ìwọ ló níbẹ̀ ni n ó ti rí ewé olómùyànmùyàn oko n ò ṣàfojúdi láàrin yìí bí Ifá ti rán mi ni mo wá ṣe o ire mo sì fẹ́ ṣe kò gbọ́dọ̀ dibi mọ́ mi lọ́wọ́ èmi awo adébí oṣù mo wí bẹ́ẹ̀ ìbálùkóso ayé o ìbálùkóso ayé ìbálù bẹ̀ǹdẹ́ àbójúlókèlókè ìbá dùbẹ̀ bí àbójú lókòlókè ìbá òpó lé arẹrù má sọ ìbá òpó lé arẹrù má sọ èmi ọmọ alẹ́ bí oṣù ni o mo fẹ́ wọnú gbọ́ ayíbírí yìí mo fẹ́ lọ rẹ̀ jáwé olómùyànmúyàn oko mo sì fẹ́ kí n jẹ́ alájàlá èyí tí mo wí lónìí káròkó rọ̀ kò gbọ́dọ̀ mú mi o. Aṣọ́fù. Oh, ìwìn ni ó ní àbẹ́yàn. èèyàn ni wọ́n ó sì wọnú igbó ayébírí wa igbó tó ṣe pé béèyàn bá wọ̀ láàyè ó lè má jáde láàyè mẹ́. èèyàn ni mi máa pa mi ẹ̀sán ni mi máa pa mi èèyàn ni mi máa kó mi. mo máa mo máa dákẹ́jẹ́ bẹ́ẹ̀ rẹ̀kùrẹ̀kù kò kí ń fà kó kọjá inú ọ̀nà níbi tó wà náà ní kò dúró sí. ojú inú ń lolú lè lò. àgbàbí ìyá kà náà ó yé mi mọ́jà yà o mi ò ní wọ́n pa. mama ẹ ṣàánú yẹn lọ́pàá mi lọ́pàá mi ọwọ́ rẹ dà àná mú ń tọ́ga pẹ́rẹ́mà mo ní kò dákẹ́jẹ́ òmùmù kan lẹ́kan o òmùmù kan lẹ́kan ó yá bá mi mú bẹ́ẹ̀. Hmm, musa ń wo náà wípé nǹkan kan ń tì pé nùgbọ́ ayébírí ni mo ti lè réwé yìí àṣẹ tó fẹ́ ṣẹlẹ̀ rẹ ajagunmalè akáwùjọ òdi ọrùn ó yé mi náà jù bẹ́ẹ̀ lọ wo dá lọ báyìí oníbodè gan tẹ̀lé lóhùn ó pọ̀nà dà dàgbà báyìí tó báyìí ara rẹ balẹ̀ o ara rẹ balẹ̀ o ọ̀rí mọ̀ lọ́wọ́ mi àbí mo jápa yàn báyìí wọ́n bọ̀ dàgbà báyìí mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀. ṣé mo mọ ọkùnrin yìí ṣáàbù gba ọmọ mi ṣeré tí ò tẹ lọ́rùn ọmọ mi dẹ́ pariwo ó sọ fún wípé kó fi òun lẹ̀ kó fi òun lẹ̀ owó òfèrè tó bá òun ṣeré tó bá òun ṣe yẹn ti lè jù tóun èmi kọ́kọ́ dá sí i ó lè gbẹ́nu mi sọ́ tí tí ìgbà táwọn ọmọ mi ò gbà mọ́ ló tì tó dẹ̀ jọ lóhùn nípò nígbà tí wọ́n dẹ̀ ti sọ wípé òfin ìlú yìí ni wípé bẹ́ẹ̀ bá ti payọ̀ ìṣẹ̀ṣe ní ìṣẹ̀ṣe wo ni kò lè lè yí lórí ọmọ mi. ṣé nǹkan tẹ́ ń sọ fún mi nísìnyí ni pé wọ́n ti ọmọ mi wọnú gbó. ó ti ti wọ gbó ó ti tọwọ́ mi wọ gbó. ṣé kábíyèsí sì bílíìfù lórí àwọn ìṣẹ̀ṣe yìí ni. ìgbà tí nǹkan mẹ́rin ṣẹlẹ̀ wọn wà á lè fọlọ́pàá mu wọ́n wá mi wọnú gbó. mo lọ sí palace báyìí eléyìí gangan ni kábíyèsí máa fi jó fún pé gbogbo ọmọ ṣẹ̀ṣẹ̀ tó ń kó kiri yóò lẹ́sẹ̀ sí mọ́ ọkọ ọmọ lọ́wọ́ tí wọ́n gbó. ẹ má wọlé tí ẹ má wọlé tí kò lọ sí palace mo ṣe ń lọ. mo ti gbà fún Ọlọ́run arẹmọ arẹmọ dán fadébi débi lórí fadébi ah mo dáràn tí wàá lọ ti dé báyìí ah mo dáràn mo ti dé ah. Eh. kábíyèsí mo dé ní sèwọ́n ní ẹ̀ tí ní kọ́ wọn gáàdì lọ ti ọmọ òun sínú gbó bàbá mi ṣẹ̀ṣì believe in our traditions this is twenty first century for God's sake. bàbá mi á máa ti pọ̀ ọmọ ẹ sínú gbóyè. will you stop that. I'm talking to my father. and so what. kábíyèsí bàbá gbogbo olú rẹ̀ kí ló ń ṣe náà. sọ́ba náà láti wọ ìbáyìí kábíyèsí sáré mọ́ rẹ̀ àti dáràn lu yìí kábíyèsí àti dáràn ààrẹ mọ́ rẹ̀ àti dáràn. olóyè ọ̀tún. àti dáràn kábíyèsí. àdáràn lu yìí èmi mo dáràn. ah kábíyèsí. àìrọ èmi mo dáràn ẹ mọ tẹ̀yin fúnra yín máa ṣe tọ́rọ̀ bá ti rí báyìí ẹ mú mọ àṣẹbí ìlú nìyí tó bá ti dàbá ẹ mọ tẹ máa ṣe orí kú tí ń bọjọ ọ̀la ẹ̀jẹ̀ wọ́n ní ìdá òun ló máa ṣe kí ni ló máa pèrè ẹ̀ lẹ́rú òríwọ̀ ọmọ wo bó ṣe ṣe rádaràda wípé o ò mọ ìṣẹ̀ṣe ìlú sọ fún mi pé o mọ tá ìṣe nínú ìlú yìí ẹni tí ó pààyàn nínú ìlú yìí ṣé kò lè pàwọn fúnra rẹ kó ṣe súnmọ́. ìlú dẹ̀ ti decide nǹkan tẹ́mi fúnra mi bá nìyẹn pé ẹni tó bá ṣe nǹkan báyìí òun báyìí ló máa ṣẹlẹ̀ sí tó bá ṣe báyìí ló máa ṣẹlẹ̀ sí tó bá ṣe báyìí ló máa ṣẹlẹ̀ sí tí ò bá pààyàn tó bá ṣe nǹkan mi ìlú mọ tó máa ṣe fún tí wọ́n fúnra ẹ̀ mọ̀ tí mo ti pè é sí kọ̀rọ̀ mo pè é sí bàbá praise náà wùwà gẹ́gẹ́ bí ọba no. I am so disappointed in you. Láti máa move pẹ̀lú idiot yẹn in the first place. Kí ni closeness tó lè wà lẹ́rìn ẹ̀wú àtọmọba? Next time ni mi sọ, if you try that again, tó gbìyànjú tó dúnwájú mi tó bá mi sọ bẹ́ẹ̀. Ó mọ ibi tán ti mú mi tí mo ti wá jọba. Mi ìgbádùn mi sọ fún ẹ rí. Oh. máa jẹ́ kó nà ká sí nǹkan ni mo sọ bẹ́ẹ̀. ẹ ẹ kábíyèsí ẹ fún mi permission kí n lọ bá rẹ mọ́ lọlé kí n tó ṣe sísì tó ń sẹ́ẹ̀d. kábíyèsí alájọba ẹ eh, alájọba kẹ. where are you. ah. Miss, I need to say you're in the palace right now. Oh ayé ara ẹ̀ mọ́ bàjẹ́ alájùbà. òjò ń rọ̀ òjò ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ orí ń dunnú. ẹ̀lẹ́ chief àkùjọ mẹ́ta bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àmọ́ àkíyèsí kan tí mo fẹ́ pè yín sí ni wípé ìgbà tẹ́lẹ̀ ẹ fẹ́ wá fúnṣẹ́ tẹ́ ẹ fẹ́ wá ṣeun èmi ó ti travel ngbà náà bóyá ẹ̀ bá wá kó tó dìgbà náà ká lè ṣe gbogbo ohun tó yẹ ká ṣe lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹni mọ̀ yìí ò mọ̀ yìí ewé yèwé egbò yégbò ẹ̀fọ́ kan ò jọ yánrin ogun mọ̀ kan ò jọ tẹ̀tẹ̀ ee bẹ́ẹ̀ ni ogbó atọ́yín bẹ̀ ogbó ẹ̀dán ogbó kọrin kése ń bẹ̀ bẹ́ẹ̀ da jù ni pé kó tó di pé gbogbo ohun tó yẹ ká ṣe ẹ ọmọ tí ó bá gun agbọ́n sínú ilé <laughs> èyí tí ó bá gọ̀ á gọ̀ sẹ́yìn ọgbà mo mọ̀ pé inú ilé lẹ́yìn bọ́ sí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ màá máa retí yín màá retí yín yeah have a wonderful day all right ah ìfábùnmi ọmọ igun orí àkó tẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ó jẹ̀ fún akọni yánbí lólú ọmọ àgbà tí yáàrùn ọ̀tẹ̀ bó o ní ṣe dáadáa ni ṣe àṣejẹ tó yẹ kó jẹ sọ ti jẹ. àwọn ti jẹ. ó sì jẹ ó là dáadáa. dáadáa. <laughs> arábìnrin bó lára rẹ nísìnyí. ẹ ṣe bàbá ẹ ṣe. are you good. i'm better ẹ ṣe gan. <laughs> mo sọ fún ọ pé kó o fọkàn balẹ̀ béèyàn bá bẹ́kún wọ bí ẹ̀rín ni ó bá jáde òun máa sọ ma bóbìnrin ẹ máa jọ ń sọ̀rọ̀ rárá bí léèrè gbogbo tí mo ti dánwò láàrin yìí. kò sí wàhálà sọgbọ́n. nǹkan kan ò sá sí ẹ tó le àmọ́ bàbá ìgbà wo la máa nu gbogbo tójú mi kúrò. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ o àti ìlẹ́nu tí ń bẹ lójú rẹ ọmọdé gbogbo nǹkan ló ní dìbí sórí kinní tí ń bẹ lójú rẹ yìí àdédé fi síbẹ̀ nígbà tó wọnú igbó tó wọ lọ níjèlò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti fojú kò àwọn àjọ̀nú kan bẹ tó ṣe pé obìnrin ò gbọdọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti rí kálá àbáṣe lé ní ó ṣeé ṣe kọ́ ọkọ̀ yájú lẹ̀ báyìí kọ́ ọmọ ríran mọ́ àmọ́ ń tá a sùn yìí kò ní pẹ́ kò ní jìnnà àánú kò ń bẹ. ọkàn rẹ balẹ̀ àgbo tí ó wẹ̀ ńkọ́. Ah, àgbo wà lórí náà. sọmọ pa aago méjìlá òru ò gbọ́dọ̀ kọjá tí ó wẹ̀. mo tiẹ̀ jẹ́rìí rẹ̀ mo jẹ́rìí rẹ̀ bó o wá ní ti síbi tí tó ń gbẹ́ yájíyájí. bẹ́ẹ̀ni o o on kick àgbòhun oh, ìyá àgbọ̀tọmọ àfọ̀n rẹ̀ ó sì gbó kó tó wọ̀. mọ̀jà yá. ẹ ṣe tó ń bọ̀ fábùnmi mò ń bọ̀. Ah, ah, ah, bí ò sọ lọ lọ́hùn tí ò sọ la bàbá tí ò sọ la rù yín báyìí ṣé mọ nǹkan tó máa ti ṣẹlẹ̀ sí mi nínú igbó tó tì mí sí lẹ́yìn kí n máa dúpẹ́ lọ́wọ́ orí mi tó gbé mi pa láwo orí. ewu ká ṣe máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba hmm. olùwàdùn ṣe. lọ ṣọ́ra gidi gone. Oh, but yeah, tiẹ̀ láṣọ. òkúta ọ̀lẹ. tó bá jòkúta ó lè jọ. ó dẹ̀ dá yín lójú pé inú gbòòrò ilẹ̀ tí ọmọ wù mí wọ̀. ọmọọba àṣẹ tí kábíyèsí pa fún wa òun la tẹ̀lé fúnra wa lára wa la mú ọmọ wù mí débi báyìí fúnra wa bẹ́ẹ̀ náà la ṣe ti ọmọ wù mí wọnú gba ibiri yìí. bàbá tèmi ló dẹ̀ ti ọmọ wù mí wọnú gba ibiri. bẹ́ẹ̀ ni ọmọọba Eh. èmi máa wá wọnú gba ibiri yìí lọ ah! màá dẹ̀ wọ̀ láàyè màá dẹ̀ mọ̀ ọmọ mi jáde láàyè. èèwọ̀ ah! ajá ò gbọ́dọ̀ dé yín mọ́ nìyí ah! ọmọ bá tójú ti mú ẹ báyìí ló máa fi máa ṣe jẹ ọmọọba kò síjọ́ tọmọdé bá bú eh, ìrókò lólúwèrè ń pani ẹ má dán wò èèwọ̀ ni o eh, please èèwọ̀ ni jẹ́ kó mọ̀ pé wọ̀ ni o ọ̀rọ̀ yín yé mi torí pé ẹ ti mọ̀ pé ẹni tó bá wọnú gbà yín bí láàyè kò ní jáde láàyè. kò ní jáde o. èmi wá fi ń da yín lójú pé àwọn alálẹ̀ mi wọ́n pè mí ò ṣe búburú sí ìlú ìrè wọ́n dẹ̀ mọ̀ pé mi ò ṣe búburú sálálẹ̀ rì èmi màá wá wọnú gbà yín bí láàyè màá dẹ̀ jáde láàyè màá dẹ̀ tún mọ ọmọ òun jáde láàyè. ha ha prince ha ha yẹ́ẹ̀lì wọn ọmọ bá yẹ́ẹ̀ yé yé yé yé yé yé ah ọmọ bá ọmọ bá please. amáwome amáwome amáwome. amáwome. amáwome. Amame! Amame! Amame! Amame! Amame! Jaume. Ọmọ́wùnmí. Bàbá. Ọmọ́wùnmí. Bàbá. Ọmọ́wùnmí. Baba mo dá yín lóhùn. Ẹ̀ẹ̀mẹ́ ló mo pè ọ́. Ẹ̀mẹ́ta. Sọ̀mọ gbígbé ẹ̀mẹ́ta làgbó kan. Lóòótọ́ awo kan ò kì í ṣèlérí. Àmọ́ gbogbo béèrè béèrè ni mo fẹ́ di ẹ̀gbọ́n ni n tó ṣẹlẹ̀ sí ọ tó fi di wípé mo bá ọ pàdé nínú igbó ayíbí. bàbá ìtàn tẹ́ yìí ó jẹ́ ìtàn kan tí mi kì í fẹ́ rántí nígbésí ayé mi. Mm-hmm. I know it's a long story. It's a long story bàbá ìbànújẹ́ ọ̀kan lálàá ló máa ń jẹ́ fún mi ní gbogbo ìgbà tí n bá ti rántí nǹkan tó gbé mi dénú gba ibi rẹ bàbá ṣe bí náà ló ti mọ wá. àṣà àti ṣe wọn máa ń pa mú dáadáa hmm. ẹni tó bá dẹ̀ pa èèyàn wọ́n máa ń sin gba ibi rẹ. ṣé wọ́n pààyàn ni. bàbá mo kù ṣe ń biri mi nìyẹn èmi àti ọmọkùnrin kan lájọ nígbọ̀n mi sí omi ọ̀tọ̀ ní àárọ̀ àṣẹjú kan tí mo ti báyìí ló bá ṣubú lulẹ̀ ló bá kú. wow bàbá mi kúkú sí bàǹtẹ̀ bẹ́ẹ̀ ni mo lò ká àgbáwọ́ bọ́mọ ọkùnrin yẹn ṣe ṣe tó ṣe já síkú bàbá ẹ̀kú yẹmi kí wákàtí ẹ̀wọ̀ ìbàbà. bóyá ní ìkọ̀kan tó ti ń lu àfàlágbò ààrẹ tẹ́lẹ̀ ní bàbá kò yé mi. Hmm, ọmọ mi ó gbọ̀rùn ní kú mọ́ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ sórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́dà yìí mo ń sọ ìdádakọ nínú ó rí i pé ọ̀rọ̀ tí mò ń bí ọ yìí nígbà tó kọ́ wọ bí mo ò bí ọ nígbà tí mo wá rí para rẹ ti balẹ̀ ni mo ṣe ń bí ọ léèrè ọ̀rọ̀ yìí so wá rí lórí tàtà àbí yìí kí wọ́n lè mọ̀ wípé òun bẹ láyé òun bẹ láàyè ara rẹ ìlú tó ń ṣe yìí ó padà síbẹ̀ o. Ah, bàbá mi ò lè padà o torí pé mo ṣì nílò ẹ̀mí mi ikú tọmọkùnrin yẹn kú ó sì ń rú mi lójú torí mo mọ̀ pé àkóbá ni wọ́n fẹ́ fi kú ọmọkùnrin ṣe fún mi. <laughs> ọmọ ọ̀tún tí mò ń bá ṣiṣẹ́ àti ọmọ kábíyèsí ìlú yẹn ló ń fi ara wọn. bó mo bá ṣe rí mi tó ṣe ohun tó tó wọ́n mi kóun máa fẹ́ mi kò yé mi àkóbá yìí mo mọ̀ wípé kò lè ṣẹyìn ọmọ ọ̀tún. ọmọ mi ṣòro ogun tó bá régún rí tó lólórí lójú ọ̀hún ò bá ìrìgẹ́ lẹ̀dẹ́ kò rí nǹkan kò rí nǹkan o àmọ́ ọ̀rọ̀ tó mọ̀ sọ fún ọ nítorí àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ nípa rẹ̀ kó lè wá sí ìmúṣẹ gbogbo àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ nípa rẹ̀ kó lè wá sí ìmúṣẹ àfi padà sínú ìlú yìí. bàbá tẹ bá ní padà pípẹ́ ìfọkàn mi níta fàlàrí ẹrú bá mi bàbá mi fẹ́ kú. fọkàn rẹ balẹ̀ o lè kú ìbí bẹ pẹ̀lú rẹ ò lè dá padà sílẹ̀ o tó o bá ń lọ báyìí èmi náà mọ̀ wù ọ́ ní gbogbo ìgbà mú sùn ọwájú rẹ níbí àti kó o padà wọ̀. ẹ bá ní dandan kí n padà máa padà ṣùgbọ́n ilé tó ń bẹ lára mi bàbá á jábọ́ náà á jábọ́ o. ṣé tọmọ lọ́dọ̀ ló ń bì á gbóhùn ìyá àgbọ̀tọ̀ mọ́ àfún rẹ ó sì gbókú tó wọ̀ fọkàn rẹ balẹ̀ ṣùgbọ́n fọkàn rẹ balẹ̀. Ah, ah, ẹ kí n pé ẹ̀rí dé òye. pẹ̀lú nǹkan tí àrẹ̀mọ sọ nígbà tí ó jáde láti inú ogun yẹn àrẹ̀mọ jẹ́ kó yé wa wípé ẹ̀jẹ̀ lòún rí níbẹ̀ so definitely ọmọ mi ti kú nìyẹn. yes ó ti kú àbí nígbà tí èèyàn rẹ jẹ kí ló tún kú báwo ni ọmọ bá ṣe máa wọnú igbó yẹn tó dẹ̀ jáde láàyè. Ah. ṣé àwa lè sọ ṣe bí wọn náà ti sọ fún òun ti parí ó náà mọ ọba sísè tó ti jọ ọmọ ọba nǹkan kan ò lè ṣe wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tó ọmọ bá ń sọ ń jọ yẹn kó tó wọnú igbó yẹn definitely àwọn alálẹ̀ ìlú yìí wọ́n wà lẹ́yìn wọn ni. Ah. ó lágbára gan-an tó jẹ́ pé prince dé fẹ́ràn gan-an yẹn gan-an ìdí ó ti wá kó bá yẹn lórí ọmọ òun ti kú lórí. ó ti kú o pẹ̀lú nǹkan tí àrẹ̀mọ bá sọ ó ti kú. àwa tó kù ní kàkàkàkà ọmọ òfin ọmọ mi ti kú ọmọ òfin ọmọ mi ti kú yẹ́ẹ̀. mama mama ó tún lọ dé wa ó tún lọ dé wa. mama mama mama mama mama mama mama mama mama mama mama. ṣàmọ́ fi gbọ́ngbọ́ngbọ́ rọ́pẹ́ ni ká ṣe fẹ́ni tó dáṣọ rómi tí ò jẹ́ ariwo tí bá sẹ́ni kí ni bá máa kó sí i láìkàṣọ ìjọba mi sẹ́ni ẹ wo ṣàmà dúpẹ́ fọlọ́ kódà mi ò wò pé aṣọ yìí ló ti ẹ̀ lè ṣáìsì ó lè fi ṣe rẹ́gí rẹ́gí rẹ́gí lọ́ṣẹ̀ ah, yìí. tí bá ti ṣe lọ́wọ́ sí i màtí bá ń kẹta. mi á gùn ẹ tí ì mọ bálí ìyá báyìí èmi tí mò ń sọ pé ẹ tọ́jú ìyá ẹ tọ́jú ìyá mo mọ nǹkan tí mò ń sọ ìyá ṣe kókó mo rí ìlú àmúṣe. ó rí ẹ kí ẹ tó lè wá láti ọ̀dọ̀ wa lọ́hùn kẹ wá wò mí nínú ìlú wa ń bí báyìí who am I. <laughs> kí ló ń jẹ́ who am I kò sí nǹkan tó ń jẹ́ who am I bá a ṣe bẹ̀rù la bọ́ mọ́ kí ni ìyàtọ̀ tó wà láàrin èmi ìwọ àtòun ìkan náà ni gbogbo wa mo tún wá gbọ́ pé mọ̀ ń sí sick Ah, ìyá ṣe kókó láyé ọmọ ìyá ṣe kókó bọ́ ẹ̀ tí lè mọ value ìyá nísìn bọ́ èmi tí mò ń sọ pé ẹ tọ́jú ìyá yẹn tọ́jú ìyá yín mo mọ nǹkan tí mò ń sọ. kí ló ṣẹlẹ̀ yìí àti mọ́mú ṣé ọmọkùnrin tí mo rí lọ́kàn yẹn ní ìfẹ́ kú rí ní ẹja. ẹ wo bí ètò ẹ farabalẹ̀ ẹ ah, báyìí náà ìgbàdá tí mo níye mo ní kí n padà ẹ̀jẹ̀ àmọ́wò ẹ̀jẹ̀ àjábọ̀ ni kò yé mi Um, I really appreciate gan. Ẹ ṣé gan ni o. So much appreciate. Um, Gbawo ni ká máa retí ẹ báyìí bóyá bí ọ̀la. no no no no no take your time hmm? tọ́jú mọ́ sí dáadáa. Okay, sir. ìyá ṣe kókó <laughs> ìyá ṣe kókó. ṣáà lọ máa wá print dáadáa o má lọ máa tẹ fóònù ṣáà má lọ tẹ fóònù. Don't you ever, don't you ever trust me? Ojo lọ, ojo lọ lọ́wọ́ lọ́wọ́, orí dùnú. Orí mama, mama yọ láyọ̀ jù, ọ̀run ṣì ń bọ̀. Just because I don't want to come in. And please let me tell you this. my ever me, baby more. Don't baby me. Okay, mo kàn ní kí wọ́n sọ fún ẹni pé ìyá ọmọ wùmí wọn ti kú. Ọmọ wùmí náà dẹ̀ ti kú. The only thing you need to do now is throw a party. Kẹ́ gbàlù kẹ́ máa jó. Ṣé bí ìkọ́ni achieve yẹn? mo ṣe máa mix kìíní pọ̀ ọlọ́run ọba mọ̀ pé mi ò mọ anything nípa ikú wọn and i'm so sorry about it mi ò mọ kankan pa ẹ̀. o ò mọ anything nípa ikú wọn ní oṣù bó fẹ́ nǹkan tẹ fẹ́ achieve ẹ ti achieve aims yín àbí see let me tell you má jẹ́ kí n ever rí ẹsẹ̀ ní palace mọ́ <laughs> kí ló ń pa ẹ lẹ́rìn. Ah! what's funny. if i smack you. ẹ sàn mo kò tẹ̀ ń sọ yìí ẹ̀ ó ti pọ̀ jù mo fẹ́ ẹ̀ ó calm down ni just please let me talk. bí a kò bá sọ nǹkan tó fẹ́ sọ. Adéjọbí. okay. not even you. I mean, not even your dad, KBS, can stop me from coming to that thing. Jẹ́ kí jẹ́ kí kankan yí ẹ. Mi ò fi ẹsẹ̀ ìwọ nílùú yìí, wọ́n bí mi sínú ìlú mo mú mi ní ìlú ìṣòkò sí anybody tó lè ní kí n má wọ nílùú yẹn àti pé ni. Ṣeré mi tó ń wo wájú ẹ̀ yìí, mo máa fẹ́ ẹ, màá dẹ̀ tún bímọ fún ẹ tí ò sí kankan tó máa ṣẹlẹ̀. you're just joking. Let me tell you one gospel truth. Mm-hmm. I am the only son of the KBS of this town. Wọ́n ọ̀dẹ̀ bí ìpọ̀rí máa pọ̀pọ̀ bàbá ẹ̀rẹ̀ ọ̀tún ẹlẹ́nu belebele yẹn wọn ò bíire kí n rí ẹsẹ̀ ní palace yẹn you see what I will do to you. Um, you to I will pardon you for that because you are my baby. Baby, oh please now continue to eléyìí. Hello. Baby. Baby. àti fábùlà àti ìjókòó èrò ra ìwò ọlọ́wà ìṣó mo sáré fún àwọn nǹkan tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ náà ìgbà lọ́wọ́ mi ṣùgbọ́n gbogbo nǹkan tó wà ní owó yẹn pátápátá lè máa rà lọ́dọ̀ àwọn iléèwé ọmọ tó ti yé yín. láti fẹ́ ọkùnrin ẹ̀yin náà lè kọ gbogbo ilé èmi nìyàn lẹ́yìn tẹ́ ẹ jókòó ní báwo lẹ ṣe mọ gbogbo nǹkan tẹ́ kọ sílẹ̀ <laughs> ẹ̀fọ́ ni iṣẹ́ bàbá mi iṣẹ́ tí wọ́n bí mi sínú wá ní kí n máa mọ̀ kí wá ni mò ń ṣe ṣe fẹ́ gbọ́ màá gbà yín lámọ̀ràn kẹ lọ dá títí yín sílẹ̀ ẹ tètè máa gbé lórí Instagram irọ́ irọ́ irọ́ kò tí ì dé bẹ́ẹ̀ kò tí ì dé bẹ́ẹ̀. mo ń gbìyànjú olúwa túbọ̀ máa fi yín lẹ wá ní kárẹ̀ ìwọlé ní amárànà. ẹ sísá ọmọ mi ṣe rí nọ́mbà yìí mm. iye tí wọ́n bá ti pè fún mi Oníkẹ́ ra o ẹ má nu ara o. ẹ má gbìyàn wa torí èmi àná mo náà rò gbogbo alájà ló dá ah, mo náà rò má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ sórí ọlọ́run kéde ìwà ìjà ọ̀rọ̀ náà sàn. ìgbà àmàlà sí tó bá jẹ́ nǹkan ẹ̀ka là tó bá pè ni pé ẹ má nà. mo ti gbọ́ tẹ bá ní àmàlà yá wa. ẹ ẹ wò mo ṣe ráìsì kéèsì ti dáàdì ìbàdí tó bá mi ti wà náà ìṣe ìrànṣẹ́ máa ń lọ. ẹ ṣe jẹ́jẹ́ o. ìyá máa nọ. <laughs> èmi ni ẹ jáde ẹ ṣàmà wọn la. bẹ́ẹ̀ni please make me sọ fún pọn fẹ jáde gbogbo necessary ti wà nǹkan fẹ ṣe kó èyí lọ ṣe é sìn yìí. prince fẹ́ jáde ọmọ ẹgbẹ́ olóbi ọkọ jàre prince ẹ̀rọ olóbi ọkọ ọ̀fẹ́ jáde wọn olóbi ọkọ. dúró ṣé mo bá ló sọ fún ẹ pé wọn jáde lóòótọ́ bó lọ́sọ̀ pà ń lọ. má bí mi léèrè gbogbo béèrè àgọ́ yẹn tó bá jáde kó bí wọ́n léèrè. Ah, ah. ṣé mi náà ni wọ́n á ń bẹ sọ̀rọ̀ tó ń yọni sí lára bẹ́ẹ̀. Ah, wojú mi kó bá mi sọ̀rọ̀ wa seniority wà nù iṣẹ́ yìí o seniority wà nù iṣẹ́ yìí kó mọ̀kọ́ tó ń ṣe o. bẹ́ẹ̀ni ó jẹ́ ètò lọ ogun nǹkan tó fẹ́ ṣe é sìn á máa garagara wèrè kiri. ta ló sọ pé kò pọ̀ kẹ́. má ṣe nǹkan tó fẹ́ ṣe kíá láti ẹ̀jẹ̀ nílò òun rin. ta ló ń ṣé ni mo fi ń kọrin ni ẹ máa bára yín ẹ máa bára yín já a. my prince. òun ò kó mo jáde àbí ẹ mọ̀ wò pé ilé ti ń bọ̀ pé ká lọ sọ́dọ̀ àwọn ayọ̀lá apààrọ̀ ká lọ bá wọn ra one or two things. àfi àjọsọ tẹ́lẹ̀ pé à ń jáde tẹ́lẹ̀. ẹ ká kọ́ fi yẹn stroll out. prince prince prince ọlọ́lá prince olórí prince olórí prince olórí prince olórí ọmọba àmọ́ àmọ́ wò ni a sì máa wò. ọlọ́gbọ́n ọ̀la. olóyè ọ̀dọ́. kábíyèsí ò lè yẹ sí wa. ọ̀rọ̀ àrẹ̀mọ yẹn tẹ́rìbù gan ni o as a matter of fact dókítà wa ní ọ̀dọ̀ àrẹ̀mọ báyìí tó ń tọ́jú ẹ̀ wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé àfàìmọ̀ kó má gbé travel out of the country. travel kẹ. olóyè hmm? irú àìsàn wo gan ló sọ wípé ó ń ṣe àrẹ̀mọ. dókítà gan ò tí ì mọ̀. Testing ni wọ́n ṣe wọ́n carry out test and carry out test and carry out test the same ló ṣe sọ̀rọ̀ ìwọ̀n tí mọ̀ wọ́n kàn gba alábẹ́rẹ́ kan fún mi sí lánàá o. Ah, ah. ẹ jọ ṣé a lè ṣe àwọn spiritual thing níbí báyìí kára ẹ̀ lẹ́yà. balógun balógun ẹ̀ bọ́lọ́mọdà pé òpó mọ́ rí èèyàn ló ń fẹ́ gbọ́mọ lọ lóyìnbó ẹlẹ́rìí lè ṣe spiritual bí ẹ jẹ́ kí kábíyèsí gbé àrẹ̀mọ lọ lóyìnbó iṣẹ́ làwọn fẹ́ ṣe ẹ̀jẹ̀ ká máa ṣe á máa bá mi tó wà lọ́rùn. olóyè ọ̀tún. travelling travelling tẹ́ ń sọ yìí ṣé nǹkan tó ń lọ ṣe lọ́hùn yẹn á lè rí ṣe lágbègbè wa ń bì báyìí. ìdálóde ṣé yàtí kábíyèsí ọjà tọ́ba ti jáde kẹ́ẹ̀dùn wọn léèrè. ẹ wọ ẹjọ́ ṣe mí tuntun wa ìgbà káwọn ìlú ayé gbàgbé àmà àfọlẹ́sì èlò ni wọ́n pe ilẹ̀ yẹn wọ́n mẹ́lẹ̀ kà sí ọ̀pẹ. mi ò tiẹ̀ mi ò ronú lórí ọ̀rọ̀ sọ̀fíọ̀ rárá because n tó ń ṣẹlẹ̀ yẹn gangan ó kàn sáà mi. balógun o kí lè ṣe ìrònú báyìí ẹ ẹ ronú báyìí ẹ ẹ bàṣọfẹ sọ̀rọ̀ ẹ fún mi lọ́ba sọ̀fẹ́ o ẹ fún mi lọ́ba sọ̀fẹ́. ọmọ là ń sọ pa ẹ. fún mi fún mi fún mi pé pé pé pé pé sọ̀fẹ́ o. owó tí mo mọ̀ ni mo ṣe o àwo tí mo mọ̀ ni mo ṣe ní o ṣáwó ọ̀dàlẹ̀ ní o ṣáwó èké ẹ kú jókòó. tóṣó bá mepo ojú àárọ̀ tájẹ̀ bá mepo ojú rẹ̀ àárọ̀ òdí ara rẹ̀ sà ó ní mo déere mo rìn re èmi nìkan nìkan ní mo mọ̀rìn àsìkò rìn lẹ́sẹ̀ àṣẹ̀ṣẹ̀ kó lọ́rọ̀ lẹ̀ mo wọlé débí ọmọ oníhun ó lémi kì í ṣọmọ oníhun ìrìn àsìkò ní mo mọ̀rìn lẹ́sẹ̀ èyí tí mo wí lónìí kárò rọ̀ mọ́ ọ̀nà kì í dí mọ́ lọ́kọ́ ọ̀nà kì í dí mọ́ lọ́gàá ọ̀nà ò ní dí mọ́ ọmọ o arábìnrin òrìṣẹ́ tá a ṣe sáàrin yìí bọ́lọ̀ bá dí mọ́yàn tán tó ṣe wípé àti jẹun ó diṣẹ́ ńlá mọ́ ń ṣe irúṣẹ́ yìí àṣínú ayé ni wọ́n ń pè é àṣínú ayé yìí ó nílò kọ́nà rẹ̀ ó mọ̀ sí níbi tó roko owó sí òrò owó ń bẹ̀ níbi tó roko orin sí òrò rẹ̀ níbi tó ti ẹ̀rọ kan sí òrò rẹ̀ ń bẹ̀ nǹkan tí wò ṣe ni pé bó o bá délé ó lọ rè wá ògèrè epo yóò pọ̀ ọ wàá dà sínú ẹ̀bù tí ń bẹnu bíi tó bá wá di ní àfẹ̀mọ́jú lọ́la kó tó di páwọn èèyàn mọ̀ jí jáde ìwọ ti jí ọ wà wá ojú ọ̀nà táwọn èèyàn ń tàn lọ́tọ̀bọ̀ ọ fọwọ́ ro kíní ìpọ̀ ọ máa wá wọn sójú ọ̀nà o ìpè kọ́nà ò sí fún mi o kọ́nà ò là fún mi o ọ̀nà kì í dí mọ́lọ́kọ́ o ọ̀nà kì í dí máládàá o ọ̀nà ó sì bẹ̀rẹ̀ sí ní là o gbọ́ àyà ń já aya mi ò já. kọ́mọ́ sí pé àti fún kínní ìní sí ọ. torí mo rí pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ hun hun hun ló ń wí àyà rẹ̀ yá. aya mi ò já bàbá máa ṣe. ọkàn rẹ balẹ̀ sọ́kọ́ ọkàn rẹ balẹ̀. bàbá wọ́n máa tójọ́ mẹ́ta tí mo rí ọmọ òun mi. ọmọ òun àwọn ah, ti bímọ ni ti bímọ àti gbóhùn ìyá àpéjọ. Ah, olúwa ṣe. ayọ̀ àbáwá ti kú fábùn ìlẹ́wọ̀n mo ló gbà lọ́tẹ́lẹ̀ mo lọ wà àǹtí ọmọ mi lọ́sípítà ni. ọlọ́wọ́ lọ́sípítà ṣé ara rẹ̀ ara rẹ̀ kò sá sí nǹkan tó ṣe. ara wọn balẹ̀. ọmọ rẹ̀ ńkọ́. ṣáká lára dá. <laughs> ara rẹ̀ ò gbọ́dọ̀ mọ́dà ṣáká ọmọ bẹ́ẹ̀ ń dé agbo nínú ọmọ ara rẹ̀ ó dà. <laughs> fábùmí hospital wo ni ọmọ Wùnmí wà. Kórèdé hospital. Oh, Kórèdé tó wà lójú ọ̀nà yẹn. ẹ fẹ́ rí wọn. Ah, bàbá èmi náà dé bẹ́ẹ̀. <laughs> mo yín wàá débẹ̀ máa lọ máa lọ kí ọmọ máa kí ìyá máa wá nǹkan fún wọn ah, Olúwa ṣe oríire ńlá ni àmì. ṣé ẹ má pamọ́ wá tẹ́ fi gbé kinní. Ah, bàbá mi ò rántí mú nǹkan wá. bá a mú pólíbàgì kan wá mi ní ìgbé kinní sí ẹni ẹ débẹ. Ah, máa débẹ bàbá èmi náà débẹ inú mi dùn gan ni. <laughs> ayọ̀ ayọ̀ kàrí akọ̀tún kàrí. àmì àmì bàbá mi. bàbá mi ẹ ṣeun. ẹ má fi fún mi báyọ̀ ṣe lórí. ẹ bá ẹ lò bí mo ti gbé o bá a mójútó ẹni tí mo gbé lórí náà ẹ ṣeun bàbá a máa rí yín bá ẹ ṣeun gan ni. níbo mo já sí níbo ni bí kí ló ṣẹlẹ̀ níbo ló mọ̀ wáyé ọ́ ah ah ẹ́ kí ló dé ẹ́ ẹ́ kí ló dé kí ló dé kí ló dé ẹ́ ẹ́ ọkọ̀ àṣà kékeré ẹ gbà mí o yẹ ìrùkẹ̀rẹ̀ ìrùkẹ̀rẹ̀ kẹ́ o ọ̀dẹ̀ ọ̀dọ̀ ẹ̀sìn mi. bàtẹ ṣe gbé yín mo ti rí bàtà kan tí mo tẹ tẹtẹ ju yín bẹ́ẹ̀ ṣe rí ẹni yẹn. Ah, I trust you I trust you. Ah, sọ fún ẹ pé tọmọ ọmọ bá ti dé. Ah. tọ́hún tó kún yóò ti mọ ọkọ tó ń ṣẹlẹ̀. mọ kí ni èmi tó bá ṣe pé léyìí pé àjọ wa gbé yín ni òun kò ní mọ kankan. Eh. Eh, ó máa eh. ṣe ìpín nìyẹn. <laughs> ah welcome back welcome back sir. ah ó ti reduce o àwọn government wa náà wọ́n ṣàn wọ́n ń ṣìwọ̀n bàtàgbára wọn ká wọ́n gbìyànjú. àmì o àmì o àmì o. good to be home. ó <laughs> mùrè o. Ah. tẹ̀sí dálò mọ́ gan-an yàtọ̀ sí street light ẹ ṣe kí ló ti fi yàtọ̀. <laughs> no no no no ó yẹ kí wọ́n pa àwọn títì wa ti yàtọ̀ síbẹ̀ ṣe fi sílẹ̀ lọ. <laughs> Ah, I'm glad to ọmọ wù mí ọmọ wù mí. èyí ti rí tọ́ wá bọ́ sẹ́ǹkù lé ní ìtò ìsunkún kí ni ti yọ gangan rí ọ̀dádì kú ọmọlé wa jókòó ní sí káwọn ará àdúgbò ọmọ wò pé kí ló ṣẹlẹ̀ sí ọ ni kí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ bí ọ léèrè. wo tó o bá torí ọlọ́fun gẹ̀dẹ̀gbẹ̀ tó o lọ rèé domi nù ìwọ pàápàá ọ̀ sọ̀mù omi o ṣé mo fìyà jẹ́ ni. kíni wá kíni dé tọ̀ wá jókòó láàrin lẹ́yìn kùlé láàrin tó ń ké. bàbá ṣayé ni mo wá ẹ irúfẹ́ àdáyébá ò lè ní mo bímọ mo ní bàbá nígbà tí kò bá mi gbọ́ pé mo bímọ mo ní bàbá. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí pàápàá tó máa bá dàgbà tó béèrè bàbá ẹ̀ta ni mo fẹ́ tọ́ka sí. abẹ́ mo wọ ọmọ aláìwọ̀ rẹ̀ kò ní bàbá ká sọ fún ọ pé kò ní bàbá ẹrú náà ní Baba. ìbí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà lójì nígbà tó bá ta kòkò bàbá rẹ̀ nífẹ̀ẹ́ sára rẹ̀ rìn wá kí ló ń sọkún fún sẹ́bí ń pa ọ ni mo fìyà jẹ ọ kì í ṣe ń tóun bá jẹ nìwọ náà ń jẹ bẹ́ẹ̀ni. ọ̀sẹ̀ káwọn ará àdúgbò wa rí ni kí wọ́n sọ mí lẹ́nu wọn ní bóyá wọ́n ti rè sọmọ oṣù ta ló jẹ́ wọ́n ká dó láàrin tí ń sunkún. sọmọ pé omi ojú rẹ kò gbọdọ̀ kọ́ sáré ọmọ yìí. má jò sú ọ mo fẹ́ o mo fẹ́ o ó yá nu ojú rẹ nù wọ́n sunkún mọ́ dákẹ́ ọmọ tó gbé lọ́wọ́ yìí ó mọrú ọmọ tó gbé lọ́wọ́ ni ọmọ tó ṣe pé káyé wọn bá sí ọ lójú ni torí wọn rí adé tó gbé wáyé tó rógò tọmọ yìí gbé wá ò ní sunkún sí la ọmọ tó ṣe pé òun yóò sọ ọdọ lóríire tí yóò sọ ọdọ lọ́la wá jókòó láàrin ìlú sunkún ṣé bàbá rẹ bàbá ò ní padà rí bàbá rẹ ni tó bá yá fúnra rẹ ni ó fẹ́ sara rẹ ni wa mọ sunkún mọ bí ìgbà tó fẹ́ fìbí sú mi lórí lójú mi o wàá gbogbo ohun tí mo ṣe fún ọ. ẹ gbọmọlọwọ rẹ ọ̀ka lọ́nu ilé. èmi rè mo mo mo ti dààmú mo tọ́ mo sì ṣe ọba ara bàbá rẹ̀ ó dé mo ò bí ire yọ wá ọba kò lókè àfọkànrọ ni ojúmọ́ ó sì bẹ́ẹ̀ mọ́.

máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé agbára wà ogun wà bẹ́ẹ̀ ni ẹ ṣọ́ra yín o yé yé yé ìfọ́tọ́ lóyún.

ilé sáré sọ̀kan tí ó ń ṣe mí fún yín ẹ wo inú ọjọ́ mẹ́ta ìkábíyèsí mi lè purọ́ fún yín o nǹkan ń ṣe mí o àwọn àlákàlà tí mò ń lá lẹ́nu ọjọ́ mẹ́ta yóò ń bà mí lẹ́rù o kí má ti díjú báyìí ni máa ń bára mi níbi tí mi ì lérò ní bá wá débẹ̀ tán màá rí adé adé á máa sọ̀rọ̀ ìrùkẹ̀rẹ̀ wọ yín á máa sọ̀rọ̀ ọ̀pá àṣẹ náà ń sọ̀rọ̀ gbogbo gbogbo bẹ́ẹ̀ á máa mì títítítí kábíyèsí kò yé mi sí kíní èyí tí wọ́n ń ṣe léraléra mọ́ ọ̀gá irú kí ni ilé ìbá ìtorí ọlọ́run àti wọlé lọ sùn tílẹ̀ bá ṣù ojú tí ń bà mí lẹ́rù báyìí ẹ kábíyèsí. mọ̀nú ọlá. kábíyèsí. farabalẹ̀ wọ́n ní tó bá rú mi lójú ilẹ̀ la máa ń bilẹ̀ rẹ̀ àmọ́ ká tó bilẹ̀ léèrè kí a jọ gbéra wa. wọnú. kábíyèsí. ibo ló rìn sí wọnú. kábíyèsí. ṣó o tójú bọ nǹkan. kábíyèsí mi tójú bọ. wọnú. kábíyèsí. ṣé kìí ṣe kó o rí nǹkan tó bá ẹ lẹ́rù tẹ́lẹ̀ rí. Ah, kábíyèsí mi ò tójú bọ kankan mi ì jẹ́rìí nǹkan kan tó bá mi lẹ́rù tẹ́lẹ̀ rí mi ì dẹ̀rù lọ́bí tó yẹ kí o rìn sí mi kábíyèsí kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ bá jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ máa yẹ̀ sí ní ìfẹ̀yìn kábíyèsí ìwò tójú bọ nǹkan. mi tójú bọ nǹkan kan kábíyèsí. o lè rí nǹkan tó bẹ́ẹ̀ lẹ́rù. o tójú bọ nǹkan. mi tójú bọ nǹkan kábíyèsí. kódà kò sí wàhálà gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ mo ní tó bá rúyàn lójú abilẹ̀ léèrè ni ilẹ̀ òun náà máa pè é máa pé awo àwo á jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀. so fọkànbalẹ̀ ṣùgbọ́n. ọjà kábíyèsí. mi ò tí ì parí ìpàdé o àwọn bíi méjì mẹ́ta kan ìwà ń ta ń bẹ̀rẹ̀.

torí ẹ̀ nílò ṣe ránṣẹ́ sí àrímẹ́ta ah. ah, ó tẹ̀ ti ta nǹkan tó fẹ́ dágbọ́n tó fẹ́ wí. gbálùkọgún gbálùkọgùn ìpàkọ́ ọgún jàjàjà ó jẹ̀rí àkèké ó rẹ̀bẹ̀jẹ̀ ọwọ́ ìbẹ́jẹ́ ìbẹ́jẹ́ ó rẹ̀bẹ̀jẹ̀ ẹsẹ̀ ìbẹ̀jọ́ ìbẹ̀jọ́ ibi tán ní kí gbégbé ó mọ̀ gbé ibẹ̀ ní gbégbégbé ibi tán ní kí tẹ̀tẹ̀ ó mọ̀ tẹ̀ ibẹ̀ ní tẹ̀tẹ̀ tẹ̀ ibi tó ní képè ò má dàgbà sí ibẹ̀ ló ń gbé tó wíwú orí jẹ̀wúrú jẹ̀wúrú ẹ wò mí ẹ̀yin ìlú lóye kábíyèsí o ká má dó ìmọ̀ pẹ̀lú àyàfi tí olórí ò bá dijú òun ni ohun tó ń ṣe wọn yìí ò ní yéé ṣe wọn àmọ́ tó bá ti gbìyànjú àti dijú tó ń mú wọn lọ fẹ́ẹ́ wọ́n mọ orí ohun tí wọ́n rí yìí ni o. má dijú kẹ̀ ṣé yẹn lè ṣeé ṣe ṣá tó bá fẹ́ sùn nǹkan. ṣé kò wá sí solution. ẹ ẹ ó dáa ẹ arínájà kí lọ́nà àbáyọ. arínájà kí lọ́nà àbáyọ mi. ẹṣin tatata ẹṣin kú àgbo kànkànkàn àgbo kú ọmọ ènìyàn yìn títí títí ọmọ ènìyàn sọnù báwọn ni ò bá wálé oníkò yóò ní sinmi ogun ẹ wò mí ẹ̀jẹ̀ àrẹ̀mọ kan ń bẹ níta bẹ́jẹ̀ yóò bá sì padà wálé kó padà wá sáàfin ohun tó ń ṣolórí yóò ní fi wọ́n sílẹ̀ kódà èyí tí ń ṣe àrẹ̀mọ fúnra rẹ̀ ò ní yéé ṣe mọ́. kábíyèsí wọn lè jẹ àrẹ̀mọ ẹ bá bẹ̀rẹ̀ ṣe àrẹ̀mọ ti márì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbótú bímọ kan bìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò yé mi kábíyèsí olórí ọ̀tún. kábíyèsí. ẹ tèkè yìí sí o. ẹ tèkè relax this is strange kábíyèsí. ẹ relax ẹ relax. with the look of things pẹ̀lú bí arínájà ṣe ń sọ yìí mo ń fẹ́ rí ẹnà mo fẹ́ rántí nǹkan tí wọ́n bá mi sọ nípa rẹ̀ mọ́ ọmọ apààyàn ti bí tí ìṣẹ̀ṣe ti wọgbó wọ́n mà lára mọ́ ṣe àṣemáṣe pẹ̀lú ẹ̀gbọ́n ti fúnra wọn lóyún kó tó di pa àti wọgbó yẹn. what kàbíyèsí ẹ sọ fún mi. èmi gbogbo àgbọn kankan kẹ. ẹ ló wá wo ibi tọ́rọ̀ wá dé kí la fẹ́ ṣe nítorí ìṣẹ̀ṣe tèmi mọ̀ tèmi dé bá kó tó di pé mo gorí àgbèrè yìí mo mọ̀ pé kò sẹ́ni tó máa wọnú igbó tí wọ́n ti wọ̀ tó yìí máa wà láàyè títí di àsìkò yìí kí lè wá sọ. ẹ wò mí onílẹ̀ ló nìgbà olóko ló lẹ́nu ìdí ọmọ tá à wí yìí ò kú o ah! ń bẹ láàyè tó ń wí kókó bẹ́ẹ̀ ni. bàbá ṣe rí pé àwọn tó ń ṣe mí ò padà lẹ́yìn báyìí ṣe rí pé wọ́n fẹ́ padà lẹ́yìn mi bàbá wọn ń ṣe mí wọ́n dẹ̀ tún fara hàn mí pé àwọn ń ṣe mí bàbá ò ti sú mi gbogbo àìsàn tí ò ṣe mí kó tó di pé mo bímọ gbogbo ẹ̀ ló wá ń ṣe mí ní sí abẹ́wò ní ewu léyìí tí mo tún ṣubú ṣeré báyìí torí Ọlọ́run. ọmọ wù mí tó o bá sọ̀rọ̀ gbà mí ẹ̀yin á sì pa mí torí pé bó o ti wà yìí o ò lọ́ta kankan mọ́ o bí o máa ta ní sí ọ. bàbá wọn ń ṣe mí ṣé yóò rí pé wọn ń ṣe mí. wọ́n wọ́n wọ́n ń ṣe ọ kò sẹ́ni tí ń ṣe ọ ò lè mọ́ mọ́ èèyàn tí ó bá ṣe ọ láàrin yóò múra nígbà tí mo kú omi tí mo gbà bí wọ́n lè mọ́ ṣe ọ lóòótọ́ tí mo dé ọ̀dọ̀ wọn ò dìmọ̀dìmọ̀ wọ́n dìmọ̀ rògbò wọ́n kó lára àrókò wọ́n lè dìmọ̀ igi ọ̀pẹ nígbà tí wọ́n kó lára ọ̀pẹ wọ́n lè dìmọ̀ igi dóngóyárò wọ́n ní kò sẹ́ni tí ń sọmọdé yìí òun ní ń ṣera rẹ̀ èèyàn kan ò sí ọ ìwọ ló ń ṣera rẹ̀. bàbá ẹni ẹ̀kọ́ kò ṣe mí. ẹni ò sí ọ. ẹni ẹ̀kọ́ kò ṣe mí ni mò ń ṣubú káàkiri lásìkò tí mo ti bímọ ni mò ń ṣubú káàkiri ṣé ó pọ́sibù kí n máa ṣera mi ni bàbá. ó pọ́sibù nítorí sì jù láyé yìí òun ni kéèyàn ó ṣera rẹ̀ lórí ọmọ tó gbé lọ́wọ́ n ò sọ̀rọ̀ nípa ẹ̀ fún ọ ṣé n ò sọ̀rọ̀ nípa ẹ̀ fún ọ. bàbá ẹ mo sọ pé wọn kò mọ padà. mi ò fẹ́ kú mi ò fẹ́ kú mo fẹ́ kẹ́lò mi ṣe ìyá ọmọ mi mi fẹ́ fẹ́ mi mi ta fún ọlọ́run. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún máa sọ fún abọ́ òde kú èèyàn tó bá ní kó kú onítọ̀hún ó kú dànù wo téèyàn bá wà ní ìwà tó bá níṣòro ó ó ó mọ ya wọn dìmọ̀dìmọ̀ tí wọ́n dìmọ̀ sì ló wọ̀ tẹ̀lé kí nítorí kéèyàn wọn gbèsè kí wọ́n bá máa pààyàn sí mi lọ́rùn. ṣé bíbí ń sọ fún ẹ wípé wọmọ tó bí yìí wọmọ tó bí yìí àfi kó o gbé padà sílùú ibi tó o ti wá. bàbá mi yìí dánmọ yín padà. jáde tó sọ kankan fún ọ tí ò yẹ ṣé wípé bó o ti dánmọ yín padà àwọn náà níṣòro ńlá tí wọ́n ń kojú mbẹ̀ ah. tí wọn ò rí ìyanjú kan tó sí di bá a ti ń sọ̀rọ̀ yìí tó ṣe pé ìgbọ́tọ̀mọ̀ ń bá wọ ọ̀dọ́ wọn níjọ́ náà ni ojútùú dé sọ̀rọ̀ tí wọ́n bá wà láàyè lórí. ọgbọ́dọ̀ dá ọmọ yìí padà o èmi ò ní parọ́ fún ọ let's call a spade a spade. no. nínú. n ò fẹ́ lú ìkébẹ́ mo fẹ́ kọ́ sọ̀rọ̀ kó n náà ò fi ti ara rẹ̀ gbọ́ tó o bá sọ sí mi létí tá a ṣe ló kú bí ìgbà tá a ṣàbòsí ni jáde yóò gbọ́n tó ṣẹlẹ̀. àǹtí ọmọ wọn mo wí píkṣọ yín lórí net ẹ wò wọ́n gbé síbẹ̀ gàdàgbà gàdàgbà báyìí wọ́n ń pa yín gidi ni o. kí ni mo tún ṣe bàbá ṣe tuntun wẹ́ẹ́ sí mi. fara balẹ̀ fara balẹ̀ mo ní kókó tí mò ń sọ fara balẹ̀ fara balẹ̀ wọ́n wà o wọ́n wà o. kódà wọ́n kọ síbẹ̀ wípé ẹni tó bá rí yín lásán pé ó mọ ibi tẹ́ ẹ wà owó tabu owó tó pọ̀ létí wọ́n máa fún nìyẹn. owó owó owó tí mo lè ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ ní tí ò yẹ rè ọmọ tó o gbé lọ́wọ́ orí adé ni kò gbọdọ̀ sùn ta tó o bá nífẹ̀ẹ́ ara rẹ gidi tó o fẹ́ kí gbogbo ìyà tó ti jẹ́ ìlú jẹ́ ó gbé àsìkò ọ̀dọ́mọ ìpadà torí dọ́kọ̀ ọba dọ́mọ ìpadà ó rí i pé ìwọ tún wá wà nípò tó ju ìtò wà lọ ló fi mọ̀ wípé àsìkò lọ. nǹkan ò ní èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ̀yin náà fọlá mọ̀ pé kí n lọ. ọgbà fọlẹ̀ kú. ẹ̀ lè kú. àkárí létí. mo ní kú o ṣé ẹgbẹ́ ti fọ́ fún mi nígbà tí bàbá ní mo ní kú. ọ̀rọ̀ àkárí létí akaribiti nígbẹ́nu gbọ́nfẹ́rí akaribiti lódìfà múnà mú àwọn ọ̀dà tó o bá débẹ̀ lẹ́yìn tó o bá kú tán gbogbo tó o bá wà lọ́wọ́ síbẹ̀ o mọ̀ mú o lọ yẹ mọ̀ mú ọyẹ òsára ìrísẹ̀ ìrẹsẹ̀ mọ̀mọ́ ìlókè òórùn mi ń dàgbé. bẹ́ẹ̀ni bàbá tó ti dábàá ti náà akaribiti akaribiti mú wa. Ah, Kali. Ah báwo ni ẹ jáde. ṣé bẹ́ẹ̀ sọ pé mo ti ti kú. ẹ̀yẹ ti still news ni ó ti kú. ó ti kú. bá mi mo ti ò kú. ó ti kú. Ah, bá mi ìsọ̀rọ̀ tèmi mo rí ẹnìkan tó gùn kadà lẹ́nìí àmọ́ mi ì rí ojú ẹnìyẹn dáadáa ah bá mi ojú bẹ́ẹ̀ ẹni tí mo rí yẹn ìkọ̀yìn sí àti ìrìn ẹ̀ ó jọ Mutiu bá mi Mutiu kù Mutiu kù. Mutiu. a ní kò kú kò kú kí ni yẹn yà mí lẹ́nu ló jẹ́ kí n tètè wá sọ fún yín. máa gbọ́ máa gbọ́ máa gbọ́ mi náà ń wo nǹkan kan àkàyè ń ìgbìyànkuyan ló bá ń gúnyan nínú odò tí ò bá fi tàwọn ọ̀yà ṣe ìyan wọn máa dí kókó ni tó bá jẹ́ pé rokaroka ló bá ń roka lọ́ọ̀dẹ̀ tí ò bá fi tàwọn ọ̀yà ṣe ọkà wọn máa rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. bọ̀ ibi tí fi ti ń ṣe o ibi ajíbewé ọmọ ẹ̀dàn tó bá ti da láṣẹ ọ̀rọ̀ dàṣẹ nìyẹn àṣẹ ńlá ti gùn tó bá yẹ pé lóòtítọ́ ni mù tí ò bá wà láyé tó bá wà láyé tó bá ti kú no problem kó máa lọ ó ti kú nìyẹn bọ̀ tó bá yẹ pé lóòótọ́ ló bá wà láyé ibi tó bá wà báyìí kára máa ní ni kò gbọ́dọ̀ nísinmi rárá kó má ní ìdíjokòó ńlá ti wá rí mi. o. ó ńlá ti wá rí mi kò gbọ́dọ̀ nísinmi o ó dàṣẹ nìyẹn àṣẹ ti gùn nìyẹn àṣẹ ti gùn. bàbá kò ṣe pé tó bá sì wà láyé ó wà láyé ni. ẹ mọ. ẹ mọ kó tó ṣẹlẹ̀ anẹ́ni tí mo rí yẹn ìrìnsí ẹ̀ ìṣesí ẹ̀ bó ṣe gun ọ̀kadà yẹn mo ti ò ní mo ti wà láyé mo ti wo Fáyẹmí ah! Fáyẹmí mo ti ṣàlàyé fún ẹ o ní láti máa repeat repeat o ti sọ fún mi èmi ti rán àwọn bàbá ń ṣe mo dẹ̀ ti rán àwọn màmá ń ṣe ìwọ yẹ ká máa retí result máa wò you see resort. ayé ni mo pè yìí ẹgbẹ́ ayé la pè kàn fojú rẹ wò wá wọn kọ àṣà ìfojú rẹ ayọ̀ wo ni wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀. ó dàbà. ó ti yẹ àṣẹ ni o kẹjẹ kó ṣeé ṣe báyẹn o. mọ́ wù mí kọ́ ni. bẹ́ẹ̀ni kábíyèsí. àbójú mi ẹ. owó ní sà. ọmọ wù mí. èmi ni kábíyèsí. níbo ló ti rọ́mọ. àrẹ̀mọ ló nà ló nà ọmọ. àrẹ̀mọ tèmi. bẹ́ẹ̀ni kábíyèsí. olú lọmọ owó. bẹ́ẹ̀ni. àṣé lóòótọ́ ni tí wọ́n sọ ṣé pé lóòótọ́ lo lóyún kó tó di pa tiẹ̀ kúrò láàfin. white. àṣẹ kábíyèsí. wípé o gbé ọmọ wá sínú ààfin yìí kò ní bàjẹ́ fún ọ. àṣẹ kábíyèsí. àwọn tó ní á jèrè ẹ. àṣẹ kábíyèsí. Ah, jòjòló <laughs> ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ ẹ̀yin alálẹ̀ ìlú yìí a máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ wò ó ẹ má jẹ́ kí ibi bá wa mọ́ nínú ìlú yìí ẹ má jẹ́ kí ibi bá wa nínú ààfin yìí eléyìí tẹ́ ẹ ṣe ìjọ mi lójú ó sì wú mi lórí púpọ̀ wo ọmọọba ìwọ náà di kan nínú ààfin ẹ wo ẹ̀yin èèyàn mi wọ́n ní téèyàn bá wówó lọ tó bá pàdé iyì lọ́nà ẹni tó bá ní làákàyè ó yẹ kó padà sílé ni ó lè ju yìí lọ. orí ńlá ni ẹ wo ẹ ẹ pọ̀. Mm-hmm. Boogie Down. If you're living in the glass house, don't you hear that? Àṣẹ ṣẹṣẹ ò ní fi gbogbo yín sílẹ̀ àṣẹ kábíyèsí. Wẹ́ẹ̀ ṣe olórí mi. Ẹ ṣe kí ló ṣe ẹ́. kò sí àkọ́kọ́ kábíyèsí. mi ó tàpèrè kí ló ṣe ẹ́. kábíyèsí kò sí nǹkan kan. ọkẹ tí ò bá ti sí nǹkan lẹ jókòó. ìjàmbá adé òní kò sí nǹkan kan sit down. pẹ̀lẹ́ jókòó wo lọ bá mi mú lọ bá mi mú ìyá bébí wa kábíyèsí o. ọ̀tún ajá náà. kábíyèsí. ṣẹyìn. ìtọ́jú kábíyèsí. ìtọ́jú kábíyèsí. olóyè. o tún bọ́ mi délẹ̀. in every law there should be an exception. bẹ́ẹ̀ni kábíyèsí. ẹ jókòó ah, ẹ má wọrí ẹ̀tọ́ síbẹ̀ kó dẹ gbọ́dọ̀ sẹ́ni tó bá sọ̀rọ̀ ẹ jọ. ẹ̀tọ́ ah, mi máa ń rọ kábíyèsí. nínú ẹ̀tọ́ mbẹ. ẹ bá kúrò kábíyèsí. kábíyèsí o. wọ́n sẹ̀. kábíyèsí I'm sorry kábíyèsí. ọmọ mi ò rí lẹ́yìn. wọ́n kábíyèsí olóyè olóyè this will be the second time. Mm-hmm. níbi tí ọ̀rọ̀ dé èmi àti yín close mọ́ra lóòótọ́ tí ikú bá sọ̀rọ̀ àwọn máa ń gbé ni o ẹ jókòó kẹ́ farabalẹ̀ síbi tẹwàá ẹ̀. ọmọ olóyè ni o kí mi lẹ́ẹ̀kan mo ṣe fẹ́ dáhùn ní pẹ̀lẹ́dìẹ́ kò ní bàjẹ́ fún ẹ. olóyè ẹ kárí. kábíyèsí ẹ jẹ́ kọ́ mọ̀ ẹ̀ fọ́. ẹ má jọ fún un. kó má sọ̀rọ̀ ọ̀rọ̀ ló ń sọ ẹ jẹ́ kó náà sọ tiẹ̀ ẹ jẹ́ kọ́ mọ̀ ẹ̀ fọ́ òun. bìrí odó ni bìrí òbìtà bìrí òbìtà ni bìrí odó àti afúlákì ní àjíní àbá bádìyẹ bá gbọ̀n yẹ iyẹ aṣọ fọ́ọ̀mù. lọ́jọ́ kan ló yẹ ọ̀tún tó lórí àwọn ló wá bá mi. mo ti wò tí o mo tí mo tí o èmi àti olùfẹ́ bẹ́ẹ̀ níṣẹ́ kan àdèmà fẹ́ five hundred thousand. àwọn olórí ẹsẹ mi dúpẹ́ olórí mo dúpẹ́ lọ́wọ́ yìí. àwọn olórí ṣe ni oṣù ọ one million la máa fún. Ah, one million àwọn olóyè o dúpẹ́ lórí ẹsẹ mi dúpẹ́ o. sórí ìwà tí a bá wù kí a máa múra sí aṣọ ṣọpẹ́ pọ̀ mo ní mo jù lọ́kàn mi mú mo jù lọ́kàn mi mú sórí iṣẹ́ ta fẹ́ gbé fún ẹ kò pọ̀ ó kàn máa bá wa kú fún four hours sá pé ó máa kú fún wákàtí mẹ́rin péré. wo kí ló ń rò kì í ṣe pé o fẹ́ kú pátápátá náà gbogbo kan tí olóyè ń tẹ̀ láti bẹ̀ sọ ni wípé a fẹ́ báyàn kan fa wàhálà nínú palace ni ṣọ́rọ́ ọmọ òun mi tó wà ní palace yẹn òun ni mo fẹ́ kí ìwà àti ẹ̀kẹ́jọ bẹ̀rẹ̀ sí ń jà tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ń drag drag tó bá ti tiẹ̀ báyìí wà á tẹ̀ ṣe bẹ́ẹ̀ ní tó fẹ́ǹtì ni. ẹ táìmù tí wọ́n bá fẹ́ tiẹ̀ yẹn èmi ti fún ẹni caps coach wà lẹ́nu yìí tó bá ti ṣubú gbà báyìí o máa lọ ní fèé ó ti kú ó wọ́n ti gbé ó tán eléyìí ò ṣe ẹtí. máa ṣe máa ṣe one million. èmi ò fẹ́ bẹ́ẹ̀ máa fi ṣakọ. ṣé o fẹ́ ṣe ni. o lè rí one million à eh. ah, máa ṣe máa ṣe. ẹ má bínú bàtà ni kò kú díẹ̀ tó ń bínú sábà ní kò pátá èlò kankan ló tó. Ah, alọ́ kú. ẹ eh, máa ṣe mo ti gbà. alọ́ ò ti gbà. Ah. All right, all right. No, no, no, no. Stand up. Stand up. Please sit down. Sit down, sit down. Hello? Sit down. Sit down. Now relax. Ẹ má wọ̀. Ẹ má wọ̀. Ẹ má kò sí wàhálà. Kò sí wàhálà. Wọ́n ṣe. Èmi mo fọ́nbù. Mo fọ́nbù kàbíyèsí. Èmi ni mo fọ́nbù. Èmi ni ọlọ́rọ̀ àbètì dìde. Èmi ni wọ́n sọ fún tí mi ò gbọ́. Hmm. Èmi ni wọ́n fi kú hàn tó jẹ́ pé ikú ni mò ń bá ṣọ̀rẹ́ kí ló máa ṣe fún mi kí ló lè ṣe òun ni mo bá káàkiri àbí bẹ́ẹ̀ kọ́ kò ní bàjẹ́ fún yín o. àṣẹ kábíyèsí àṣẹ àṣẹ. ayé yín ò ní bàjẹ́ o pàápàá jùlọ ìwọ wọ bí o ò ní ṣorí burúkú mọ́. ikú ò ní pọmọ ẹ o àrùn ò ní ṣe ẹ o kò yẹ o ò ní jìyà ìmọ̀dí mọ́ gbogbo ètò ti rí yẹn ire ni ire ni ìwọ fúnra rẹ mọ̀ kó ti dò dìdẹ̀ ẹni bá dárí sapá wọn lápá máa ń pani ẹnikẹ́ni tó bá dárí sọ ìrókò ìrókò máa ń korú wọn ni ó ti mọ̀ pé apá ayé apá ọ̀tá ò lè ka ẹ mọ́ fúnra ara ẹ ó wọ gbòòrò ó wọ gbó àìwọ̀ láyé ìsìn tá a wà yóò dẹ̀ tún jáde àbí ìwọ kọ́ ló wà níwájú mi káì ó káre ẹ̀yin olóyè mo dúpẹ́ lọ́wọ́ yín náà ẹni tó ṣe fi inú ni mo pè yín mo oh, sọrí kábíyèsí ẹni tó ṣe fọkàn tán ni mo pè yín mo gbé ara mi báyìí mo gbé ilé yín lọ́wọ́ ẹ̀dẹ̀ pa mí pó àbí bẹ́ẹ̀ kọ́ ẹ fi bọ́tà sí mi láàrin ẹ sọ mí di búrẹ́dì àti bọ́tà tí wọ́n ń jẹ ẹ jẹ mí sínú ẹ̀ ń gbé mi káàkiri ah! má gbára mi kúrò lọ́wọ́ yín mo mọ tó yẹ kí n ṣe o. Ah! mi mọ tó yẹ kí n ṣe àmọ́ mi ò ní ṣe nìsín nítorí mo mọ constitution tó wà nínú ìṣẹ̀ṣe wa tí n bá lò yẹn fún yín mo mọ̀ pa ayé yín ti bàjẹ́. kábíyèsí ẹ bá lò ẹ bá lò ṣẹ̀ṣẹ̀ kábíyèsí ẹ bá lò ṣẹ̀ṣẹ̀ kábíyèsí. àbí wọ́kọ́ yìí wọnú ọlá ó bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ pé àṣẹ wọnú òṣì yẹn àṣé wọnú ìyà ni ẹ́ <laughs> àṣé mo fẹ́ ẹ tán èmi fún ara mi wọnú mistake inú ah, àṣìṣe ah, ó ti yé mi o ó ti yé mi dáadáa olóyè ọ̀sẹ̀ thank you so much mo really appreciate yín gan bàbá bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo níṣẹ̀ṣe ò ní bọ́ lọ́wọ́ yín kábíyèsí ìṣẹ̀ṣe ò ní bọ́ lọ́wọ́ yín àṣẹ ò ní kúrò lẹ́nu yín ṣe rí torí ọmọdé yìí torí ọmọdé tó wà wájú yìí pẹ̀lú dọ́dọ̀ ẹ mọ́rú kéèsì yẹn kì í ṣe kéèsì ìṣẹ̀ṣẹ̀ ẹja fi ṣẹ̀ṣẹ̀ rẹ̀ kàtọ́ gẹ́gẹ́ bí alákọ̀wé ta jẹ abẹ́gbọ́ ẹja mú un láti bẹ̀ náà ah, mo mọ tí màá ṣe. olórí ló jí. ẹni kọ. Ah! kábíyèsí bá kọrù. kábíyèsí bá kọrù. Ah! ṣé kí n lo ṣẹ̀ṣẹ̀. ẹ má lo ṣẹ̀ṣẹ̀ ẹ má lo ṣẹ̀ṣẹ̀. ẹ jẹ́ nǹkan. ẹ jẹ́ nǹkan thank you. ẹ pẹ̀lẹ́ṣẹ́ ti dé ẹ ti wà lára ni ẹ ṣe gan mi mọ̀ bóyá ẹ wà ní station báyìí ah. oh very good ah. ẹ wà ní station bí ẹ jọ mo nídìí ọlọ́pàá tó ju bíi mẹ́rin lọ. Ah, kábíyèsí. ẹ jọ mo bá jẹ mẹ́fà mo ẹjọ́ torí ọlọ́ wọn ti fẹ́ bà lù jẹ́ bí ẹjọ́ ẹ bá mi ráwọn ọlọ́pàá yẹn wá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ no bẹ́ẹ̀ni má wọrí police station lẹ́jà kọ̀tẹ̀ ti kọ́kọ́ lójú ẹ̀ bàbá olóyè àní ẹ̀ ti dé bàbá olóyè àní ẹ̀ ti dé. olórí ẹbí àgbọ́yé o bọ́rọ̀ ṣe jẹ́ mo ti sọ fún yẹn mi dẹ̀rẹ̀ máa sọ lójú yòówù ẹ̀rántí àjọṣepọ̀ tó wà láàárín àwọn àtìláàmì. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àti pé mi gùn tí ẹ̀wọ̀n tí nǹkan kan kankan mọ́ fìgbà tí mo tó bí ọmọ fún àrẹ̀mọ tí mo tó padà sínú ìlú wọn kì í tó rántí kankan lákàyè mi sọ rárá. ṣé pé ibi tó wà gangan ò rántí àwa ẹbí yẹn gangan ò rántí olórí ẹbí. mi ò rántí ẹnì kankan rárá mọ́ olúwa tiẹ̀ ṣe é tó ti èdè láàtà àlàáfíà ọmọọba ẹ ṣáàjọ tó yọ náà ẹ bọ́ àtọ́jú ẹ kẹ́lẹ́ yẹ kó máa yọjú sí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí pa ti mí ìsìn ẹ. ẹ má wọ orí ẹ̀yin fúnra ara yín mọ̀ pé ilé ọlá ló wà ẹ mọ̀ pé ilé ọba ló wà ẹni tó bá dẹ̀ ti wà nílé ọba ìyá ò lè jẹ ẹ má wọ orí. o ṣe o ṣe ẹ á jẹ́ wípé ọmọ tiẹ̀ yẹn ògidì yẹn bí. yes. ajé òye lọmọ mi jẹ ògì dánbàwò. kò lè yẹ torí pé ògbó yorùbá. ṣàlàyé fún wa ìjọba wípé ògìdán òun ni olórí ẹranko nínú igbó that is one two alágbára ẹranko dẹ̀ ni ìjọba wípé tí wò bá bí ọmọ tiẹ̀ yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí a lè rí. Hmm. yes without your tithe we cannot see anything nítorí wọn pọ́ mọ́ tiẹ̀ yẹn ògìrán tèmi sọ yẹn ló jẹ́ ká gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ àrẹ̀mọ jọ lóòrèkóòrè máa jẹ́ kó wá wájú. ibi lẹ wà oúnjẹ bá ti rẹ di ó yẹ ká jọ lọ jẹun. yóò dùn yóò kìlọ̀ yóò kìlọ̀ àrẹ̀mọ́ o ṣeun o o ṣeun lọ tọ́jú ọ̀nà láti tọ́jú ẹ̀ ẹ̀ ìbàjẹ́ ènìyàn kò lè dáṣẹ́ olúwa dúró. bó bá wọ́n. All right, ló are mi pọ̀ tí kẹ̀ kí sáà ní ká jọ lọ ẹ là wọn wọn gbọ́dọ̀ kó vacation tàbí nà. ara ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi jẹ mi bí bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni àwa náà kọ́ fẹ́ lọ fún vacation ni bẹ́ẹ̀ ni sà ok sà ẹ ṣe ẹ ṣe ẹ bá sọ̀rọ̀. okay hello rẹ. Uh, okay.